我慢慢。 You're so funny, ma. <laughs> Thank you. As a matter of fact, comedian and worry man be. Really? Mm-hmm. Wow. You're a very good mother-in-law. You're not a bad daughter-in-law <laughs> too. Thank you. <laughs> um, um, Chioma. Yes, ma. Mo February question kan lọ́wọ́ yín. Okay. Ṣé ó possible kí a ṣe ìyàwó àti Àfọlábí lẹ́kọ̀ọ́? Ah, Chineke pé kọ́ aláyan ọjọ́. Ah, ah. Ìtúnú. Ọlọ́run má jẹ́ ni màá ìlú mi gangan la gbọ́dọ̀ ti ṣe mà. níbo nìlú yín. Abia state ni. ilẹ̀ Ìgbò. bẹ́ẹ̀ ni mà. <laughs> Eh, it's not bad. Eh, yes ma. Um, wọ́n á tó gbà wo níwà tí Fọlábí ti ń date báyìí. àgbàwo kẹ kó pẹ́ rárá ẹ mọ̀ pé ìgbà tí yẹn ìgbà olden days tí yẹn lẹ́yìn máa ń pẹ́ kẹ́ tó marry àwọn abáyìí tábà sí mi ìtọkùnrin one week two weeks in fact one month tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ marriage ni straight no time. exactly ara tá à ń sọ nìyẹn níwọ̀nba àgbà tó ti jẹ́ pé ẹ̀yin méjèèjì ti jọ nífẹ̀ẹ́ ara yìí ṣé wo mọ̀ pé àbùṣe ti bùṣe ni tó o ti gbé fọ́ òbí ọwọ́ kì í pẹ́ ní sáà kékeré mọ́. by next year i be thirty five years old mo ń sọmọ kiri mo dáadé ẹ tó tó tún lórí dáadé ẹ yọ pé ìgbàrà báyìí là búra. don't worry about that èmi àti mọ́mì àsáré ṣe meeting náà pẹ̀lú yọ̀rọ̀ so a lè mọ bá ṣe máa yọjú sí àwọn family ó ṣe wọn. àlá tí ò lè ṣẹ ni ọmọ mi ò lè fẹ́ tí ọmọ aláyéláyé kò lè work. ọ̀rọ̀ ẹ yìí kò yé mi rárá ṣé bí wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́ lò ìdí yẹn gangan lèmi fẹ́ kó sọ fún mi ìdí tí ọmọ ẹ̀ òfin lè fẹ́ ṣé ó máa tí òfin ní fẹ́ òun ni kò sọ tó bá ti sọ wàhálà tán kò sí jà mọ́. dandan ló láti nídìí tọmọ mi máa fẹ́ tí ọmọ ni. ó yẹ kó nídìí. èmi ṣáà mo bí ọmọ mi n bá dẹ̀ ni kò lè fẹ́ tí ọmọ kò lè fẹ́ náà nìyẹn mi ò nídìí kankan no reason. ẹ wo bí wo bí bóyá ọ̀rọ̀ mi ò yẹ ṣe mọ̀ pé èyí tí ẹ lè lọ last dé ọlá àbí kí ni ẹ porúkọ ẹ àgbọ̀ pé lóòótọ́ ìyẹn ò mọ̀rọ̀ sọ ẹnu ẹ tútù láṣẹ ní ẹni mo ṣe accept pẹ̀lú ẹ pé ọmọ ẹ ò lè fẹ́ but ṣé wàá tiẹ̀ rí nǹkan kan sọ fún mi pé ókè o ohun tí ó ṣe máa ń ṣe tí ò dáre o ohun tí ó ṣe fọmọ mi rè àbí nǹkan kan ṣé kò ní nǹkan ẹyọ kan báyìí o kàn ní kò ní fẹ́ ni àbí báwo tí ò bá yé ẹ ó yé mi èmi ni mo bímọ mi mi ì dẹ̀ lè rí odò báyìí kí ni pé kó kàn sí ṣó sì yẹ yín ọmọ mi ò lè fẹ́ jọ́ máa. serious ọlọ́run ọlọ́run but seriously ìwọ náà complain for pọ̀ fẹ́ fọmọ igbó rẹ̀ kọ̀m̀pléètì rẹ̀ ó kò ní kò dídá ẹ̀yẹ́ sì làwọn ọmọ ibo yẹn ọ̀pọ̀lọpọ̀ ni wọn dídá ẹ̀yẹ́ kò ní wọn. ọ̀pọ̀lọpọ̀ ni wọn ọwọ́ epo náà máa bá ní láwọn kí bá ní lápèjì. bro mọ́mí fọ́ni o ṣé o rí pé mọ́mí ti ń wà tribalistic ni àbí mọ́mí ti ever tọ̀ wọ́n ibo rẹ̀. ọ̀hún ni sọ̀rọ̀ báyìí inú òrìrì ni mọ́mí ti máa ń sọ̀rọ̀ tí wọ́n máa gùn fún yàn lọ́rọ̀ sọ̀rọ̀ ó kò ariwo pa fẹ́ lọ ṣe wẹ́ẹ̀dì nílùú wọn ló kò pariwo ló kò pariwo. wá wùdí gẹ́gẹ́ lóyún ààrẹ sọ̀rọ̀ gan kò fún yàn lọ́rọ̀ sọ̀nà. ọmọ alẹ́ ta wà ọmọ alẹ́ ta ń ta ń ta ìwọ ń lọ sílùú ibo lọ fọ ọmọ ah! sórí tí wọ́n bá kọ gbogbo nǹkan tó máa ń kọ yẹn at eh, least wedding kìíní kan higher education kan máa kó wọ́n á tún gba extra scripts. Oh, yes So sórí bride price wọn wàá tálẹ̀ dáàdi ẹ̀ tó à ń fìdí tì ìwọ. Ah, olórí wàhálà ńlá owó fún ọmọ yìí mọ. Eh, <laughs> tí a lọ dọ̀ bọ́lẹ̀. Oh, oh. tó bá ti yá ẹni bọ̀dọ̀ ti yẹ mi náà nìyẹn ẹ bọ̀ bro kí ló máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀ yìí cause wa ti bèbí ẹ really love ara yín gan. kó o mú love ẹ gan má yẹ kí n bọ̀rọ̀ fún mi mo mọ̀ kọ́tún máa ṣe mo ti on the most serious note you are an adult at this stage in life We are going to make decisions for ara but at the same time ìmọ̀ràn bí o ṣe gbàsẹ̀gbẹ̀ o. no at all. so you have to think about it well yẹn sáré nu ẹ mọ́lé kó bá ti jáde. kó bá ti kó kó yẹn kó máa lọ lé ẹ máa lọ lé fáwọn rí ọ̀nà lè lo títí wàá nà ọmọ ọ̀hún ẹ̀. ọkọ wọn nà. ilé ọkọ mi ilé káàbọ̀ ẹ̀wọ̀ òótọ́ ká má sọ̀rọ̀ Fọlábí ọmọ tó mú wálé ó dùn lọ́nà ọmọ alálùbáríkà lélẹ̀ ọjọ́ iwájú ẹ̀ dẹ̀ máa dà ó yàtọ̀ sáwọn tó ń dúró wájú wọn ò tiẹ̀ lè sùn rárá ẹlẹ́kùn jókòó ṣúrí aya mi kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi láyé tí mi ò ní ṣe fún ẹ just name it anything máa ṣe àmọ́ kankan ni mo fẹ́ kó ṣe fún ìní ìwọ ṣáà ti máa bá mi múnú ọmọ mi dùn ó tán. mo mi ṣe olú máa múnú mi dùn ní àbí màá múnú ti tiẹ̀ dùn. <laughs> mi má ta ló ń jàre kò ní yí wọ́n ah, mi mo ṣe àgọ́wọ́ inú mi. àgbè ilé iṣẹ́ ó má kàn fáìn mà ni kò wọ́n rárá fifty thousand péré ni. fifty thousand eh. oh, o fi pe kan fún mi ní agogo lára àwọn agogo àwọn ìbàdàn tí ó yẹ ṣe mọ mi yẹn mọ kó tó ṣẹlẹ̀ àwọn agogo wà táwọn dà ṣe sí ìkànnì àgbo yẹn wọ́n wọ́n ti pa three fifty thousand ìyẹn gbogbo ni mo fi three mo ṣe bò ó ní mo ti rí pé ah ẹgbẹ́ agbáfàjì gan so yẹ gangan kí ló ṣẹlẹ̀ kí ló dé kó o dé fọmọdé yìí sílẹ̀ ah, ọmọ gidi ló mú wálé. bẹ́ẹ̀ mi ṣe ń rí ọmọ yìí ọmọ lálùbáríkà eh, amòwò ná bí wọn bá kó o lè lọ́wọ́ báyìí àmọ́ nǹkan tó máa fi ṣe é. Eh, àwọn aago ẹ ó rà ó fẹ́ fi ṣe business ni. ok so aago three fifty ti pọ̀jù fún yẹ ṣé o tún ṣàrùn sí mi ni. ìyàwó mi bó jẹ́ five hundred thousand. mo wà lé màá bẹ́ẹ̀ wọ ọkọ lè mọ̀ pé ìyá ọkọ tó ní òun náà péré gan ni pẹ̀lẹ́ ó ṣe gan ni ọmọ yẹn wàá mú owó ná. kí ló ṣẹlẹ̀. mo tó gbọ́ kó tó sọ yìí kò make sense rárá jọ́nà lè ju ìtúbọ́lì ò lè gbà kí gbogbo ẹ̀dẹ́ ká fẹ́ra wa o ṣíṣe wá ní nǹkan tí mo ṣe fúnra mi ẹ ń lọ bá wọn àbí kí ni kí ni máa sọ báyìí ṣé ṣé mú mi bínú ni èmi ń pè mú mi já ni. ẹẹ kò sí mú mi já ni mo ṣe fọ mo ṣe dájú pa owó three hundred three fifty four hundred wo wo wo anyway we need to give each other space kí ni kálukú ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ sí títẹ lọ́tọ̀ kí ni ọ̀sẹ̀ tèmi lọ́tọ̀ tó ti gbọ́ mi ní nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ sọ jù báyìí lọ. wọn bí kò tí ì tó yẹn náà ṣé lóko ni wọn ń sọ pé àlè fẹ́ra wọn eré ní mi lórí bó ń ṣe yìí wà nílò kọ́ àṣẹ. ṣé mo bẹ fúrú ẹ̀ ṣeré lánàá àbí mo bẹ fúrú ẹ̀ ṣeré jẹta. wọ́wọ́wọ́ o ti kan èso mọ́ra ẹ lẹ́sẹ̀ ó dẹ̀ ti àfẹ́ ti relationship tó wà láàrin mi pẹ̀lú ẹ̀ so ti gbọ́ sí wàá bọ́ síta sí wàá lọ báyìí don't ever your life call me here again or call my number tó bá pe nọ́mbà mi tó bá kò ṣẹlẹ̀ nọ́mbà mi because ma block nọ́mbẹ̀ àmọ́ orin yín náà ṣe bí ìjọra mo ti mí tiẹ̀ ṣé ìjọra kọ́ mo ti pàdé ẹ̀ àbí ìjọra kọ́ ló ń gbé ẹ máa fọ́ọ̀mù pé ẹ̀gbẹ́ lẹ́kì ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ kò yìí níwọ̀n tó ń gbé níjọra tó lọ́ fọ́ọ̀mù ọmọ lẹ́kì gbóhùn pé lẹ́kì orí ni ẹ máa lọ fọ́ọ̀sì fẹ́ẹ́ jìn jàpá tẹ máa lẹ lórí jòfà ẹ lo fẹsà ṣàmúrú yìí ni ẹ máa lọ wájú lé nílé ẹ máa lọ máa tẹkẹ sẹfì ẹ máa máa post ẹ ẹ máa máa lẹ́yìn lẹni lé wo ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ bẹ sọ nǹkan òun kan waste time láti máa máa bẹ sọ̀rọ̀ ni just get out pọ́sítà ó fẹ́ kí n lẹ́yìn ìgbà tó mọ̀ pé mo láì máa lo obìnrin pọ́sítà tó mọ̀ pé mi fọwọ́ mi kàn yẹn rí má yẹ kó jẹ́ pé lè ló máa jẹ́ first time máa kọ́ pọ́sítà èmi sẹ̀ ní láti máa bẹ̀rẹ̀ pọ́sítà máa fẹ́ gbà tí o máa wẹ̀ o gbé báàgì gbé báàgì wọ́n mo ti gbà ọpẹ́ ìbàdí mo pé mo bẹ́ẹ̀ ṣe lé kò bó ṣe rí orí àdàrà dà wọ́n máa fọ́ọ̀mù wèrè kiri wọn ọ̀dẹ́ wọn ní àlọ́wọ́ nínú mo bọ̀ ẹ̀ fún lówó ríra nù. Ṣé mo dúpẹ́ o? Ìfẹ́ àlejò mi. <laughs> ilé ni ilé ẹ̀ lọ́jọ́ kan ẹjọ́ kan aṣàbí but um, seriously sir ọdún yìí gan-an ló fẹ́ ṣe lè dà pẹ́pẹ́ ṣó nígbà tí mo ẹ̀ bá fẹ́ àwọn síta tó bímọ síta tí ò lè jẹ́ kó gbọ́ tó mọ̀ kó tó ṣe. àjọkẹ́ kò tó bẹ́ẹ̀ kò tiẹ̀ ní lè ṣe rárá rárá hmm. àmì jọ ṣé tí ẹ náà kọ́ ni mo ṣe káàkiri ni ṣé mo fẹ́ ti sí kòtò ni. Eh, mi ò sọ pé o fẹ́ tì sí kòtò but let him breathe fún ọmọ yìí ní breathing space Eh, jẹ́ kó rí mú mi at least let him decide on his own for once don't be pushy. ó dáa mo ti gbọ́. Eh. <laughs> aṣáájú ah, ọkọ mi <laughs> how are you my baby. I'm fine mommy. tẹ̀lé tẹ̀lé. mo rí ní kẹ́ẹ́ àkànkẹ́ pẹ̀lú kọ́ <laughs> mi bó lò dé. ojú ẹ rèé ojú tó bá rí ẹ gbókè ó wá sí pẹ́ tí mo ti rí ẹ bá mo rí ẹgbẹ́ yìí náà. ríìlì dọ́nà ṣé o ò tí ì rí tó lọ sábùjá ni. èmi ṣé mo ti rí ni mo ń béèrè pé jáwọ́ mo rí gbẹ̀yìn. ẹ orí ẹ ṣàlàfíà yín àwọn ará àbújá ń kọ́ dáadáa ni ọmọ ń kọ́. Ah, máa gbá ṣáàbì kí la gbé kílẹ̀ jù ọkọ bíi ti báwo ọmọ mi mà ṣe ṣe masters ẹ̀ tán mà ní. exactly <laughs> ṣe pé o single. yes of course she single. Mm-hmm. Mm-hmm. <laughs> mumi ṣe tẹ̀lé nǹkan tẹ̀ ń sọ lè possible ṣá lóòótọ́ pẹ̀lú bóni kì máa ń sọ̀rọ̀ ibi tó máa lọ sí a máa ń yẹra lẹ́kọ̀ọ́ kan bọ́ mi rò pé ọ̀rọ̀ òyìnbó lè pọ̀ sí gbogbo. ṣé bóun ló sọ ń sìn oníwà tí ẹ máa ń ra lẹ́ẹ̀kan kan ẹ̀dẹ̀ máa ń pera that means ó lè work nìyẹn abẹ́rẹ́ omúnìkẹ́ olókùn dì í. èmi kì í fi ọmọ bóníkì mo ní àlá mm. tó lè ṣẹ ni ọ̀rẹ́ máa wùlẹ̀ lọ́wọ́ nípa ara pọ̀ sí i. ṣẹlẹ̀ ní tèmi nítorí ẹ̀gbà rẹ̀ tó lébi ń pa òun bóyá wọnú ojú mi kò sọ fún mi pé ìwà tí mi kẹ̀ ẹ̀ fẹ́ ra rí that was ìgbà yẹn ni àná ni kò bẹ́ẹ̀ nìlọ rárá mú mi ẹ wo ah, ẹ wo ẹ jẹ́ ká fọ̀rọ̀ ẹ má yẹ ká máa ẹ má yẹ ká máa tó káwọ́ wá kásẹ́yìn mọ́ mọ́ mi èmi àti mbóni kò lè fẹ́ra fi ọ̀rẹ́ sọ. ìwọ ló ṣe ọmọ yẹn gbà tẹ fẹ́ra ẹ kò ṣe ewúrẹ́ tiẹ̀ olóhùn bá gùn tó ẹ ṣe agùntàn tiẹ̀ ló lóhùn òbí dúdú ọtí mú mi ah, mm. ẹ wo mi ò tó lè ṣe jẹ́ nìyẹn mọ́ mi ẹ wò fọlábí fúnra rẹ̀ ló sọ wípé ó ti sóhun òun ló sọ pé ká fi gígùn fẹ́ wa lójú bí ìfẹ́ wa ṣe fọ́ lójú nìyẹn. èmi náà mọ̀ pé o kì í ṣe ọmọ bẹ́ẹ̀ fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà má bínú àmọ́ tí wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sí pé nǹkan tá à ń tọrọ fún ọlọ́run ti ṣe fún wa ó yẹ ibi tá a fẹ́ gbin obì sí ó gbin tí láàyè ń bẹ̀ tí wọ́n à ní ìwà aláàbọ̀ mọ́ àmọ́ mọ́mì ṣé ẹ lè fi òpè tẹ́ bá bá Fọlábí sọ̀rọ̀ kó máa gbọ́ sí yín lẹ́nu torí mo mọ Fọlábí dáadáa inú ẹ̀ jí nǹkan ó dẹ̀ máa ń fọ̀rọ̀ sínú. <laughs> wọn ò bí i dá ṣé mi ni mo bí nǹkan mi nǹkan tí mo bá fẹ́ ló máa ń bá mi fẹ́ ibi tí bá ní kó dúró sí ló máa dúró sí ah, ah, kò ní ṣe kẹ́ni èmi <laughs> hmm, hmm, mo bí kò ní choice. mọ́mí mo understand yẹn àmọ́ òun àtijọ́ ti kọjá lọ láàrin mi àti Fọlábí tó túmọ̀ sí pé bygone is bygone ẹ jọ̀ọ́ mi ìfẹ́ ká tún máa fi gígùn ojú ibi tó ti jìnnà. Moronike Moronike ọ̀rọ̀ ẹ yé mi dáadáa àmọ́ mo fẹ́ kó mọ̀ pé ọmọ àlè èèyàn ló ń rí ní tíkìǹbì bẹ́ẹ̀ ni ọmọ àlè ni ọlá máa ń bẹ̀ tí kì í gbà mi ìfẹ́ kọ́ mọ mi gbégbé léegun mi jọ. egun léegun bíi ti báwo ah. <laughs> mọ́mì mo mọ Fọlábí dáadáa ṣé bó ṣe wà yẹn ó mọ ilé tó tọ́ àti ilé tó yẹ láti ṣe. <laughs> a jẹ́ wípé o mọ dáadáa ni Fọlábí kí nìyẹn mọ̀ afọ́jú ni Fọlábí lórí ọ̀rọ̀ lọ́dún yìí kó mú ọkọ̀ọ̀kan nípa obìnrin rárá èmi tẹ̀ mọ̀ wọ́ délédélé dáadáa mo mọ̀ pé olókùn dì nítorí ẹ̀ mo ṣe fẹ́ kó fẹ́ ọmọ mi jọ. Ah. ọ̀rọ̀ yìí rí bákan ò mọ́ mi kí ló ń mú yín rò wípé Fọlábí máa gbà láti fẹ́ mi. kò tó bẹ́ẹ̀ kó má fẹ́ èmi mo bí nǹkan mi nǹkan tí bá dẹ̀ sọ fún ló máa ń gbọ́ I make decisions for him kò ní choice. wo àjọkẹ́ mo fẹ́ kí gbogbo aráàlú yìí mọ̀ pé àwọn ọmọ wa ń ṣègbéyàwó mo fẹ́ kọ́ mọ̀ pé ẹni afẹ́ ni wọ́n. àṣà bíi aláfẹ́fẹ́ yẹ̀yẹ́ but um, ṣé dandan ni ká ṣègbéyàwó fáwọn ọmọ wa káyé gbọ́kọ̀rún mọ́ ni ẹ ò ṣe jẹ́ ká ṣe fún wọn nígbà. wọ́n dúdúdúdúdú ọ̀rẹ́ mi àìtó yín kánà fọwọ́ bò ah, ah, ṣé o fẹ́ ní àlọ́ ah, tá fẹ́ fi ṣègbéyàwó fáwọn ọmọ wa ni àbí kíni. nǹkan tó ń sọ yé mi àwọn èmi kò rò wípé ìnáwó tíṣù èèyàn bá ta yóò máa ń dọwọ́ bò jẹ ni. ó dáa mo gbọ́ tiẹ̀ àmọ́ mo fẹ́ kó gbọ́ tètè mi náà mo dẹ̀ fẹ́ rán ẹ létí pé ọmọ yìí nìkan ṣoṣo òun ló kù lọ́wọ́ mi hmm? wọ́n dẹ̀ máa ń sọ fún wa pé ìgbéyàwó nìkan ni òbí ló jẹ ọmọ so jẹ́ ká ṣe fún ọ. a ṣe lágbára hmm. ọlọ́run ọlọ́run adé bá wa mọ́jọ ro àdúrà dìgbà fún ẹ àdúrà dìgbà fèmí náà báwa ni àyàṣe bí ń kọ́. ẹ rà pé ló máa fi di ọ̀túnla Afọlábí lọ́rọ̀ kan ṣá o ò ṣe mọ́ àná. mo ṣe pé nínú àwọn òṣèlú but a ní láti fàyè gbà láfíà náà mo ò fẹ́ ṣe mo ò lè fẹ́ tàpá sọ̀rọ̀ mi try not to understand now. Um, hold on I don't understand. ṣé ìwọ tó ń try láti sọ fún mi ni pé tom sí ẹ ló máa determine bó ṣe máa live life ẹ ni. no hold on let's take for instance tí mo ń sọ ìwà sí ń kọ́ mọ́. Ah, sọ yìí bọ́ọ̀lù tí máa sọ báyìí ok tí mo máa lọ gbọ́n kan tó sọ kí ló wọ́n kọ́ rẹ́ ṣẹlẹ̀. ẹ. afọlábí dọ̀ mo ti gbọ́ mo ní àìsàn pé tí wọ́n ní bàbá ìlú kan mo ti gbé lẹ́yìn náà. ẹ káàbọ̀ ọ̀dọ́ mi ní káàmì máa ní tí mo ní kí n bá bẹ lọ wíkẹ́ndì bí ẹ̀ bá ṣe máa dìbò èrò kásìmù nìyẹn. Ah, mọ́mí ẹ wo jọ́jọ́jọ́ o ṣíọ́má bí ìdí ẹ̀ sọ̀rọ̀ ọmọ mi lè ní bá sọ̀rọ̀ àmọ́ lágbára ọlọ́run gbogbo tó bá robi sí mi ibi kó máa jẹ́ tiwọn ṣó ti yẹ ṣé ìyàwó lélẹ́yìí àti ìfẹ́ wọlé o ló ti ń wa burú sí mi tá bá fẹ́ wọlé nǹkan a lè pápá mi wá gbọ́ o àfọlábí àyìn tó bá pẹ́ lóòótọ́ èmi ni mo bí ẹ tí mo fi oyún tí mo fi bí ẹ tí mo bí ẹ gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ pátápátá kó máa di mímúṣẹ báyìí. mo ní akẹ́lì ikọ̀ ikọ̀ ní tẹ̀. ṣé o ti ń kó kó bá mi sí i. for instance kò fà. bí bẹ́ẹ̀ ṣe lọ. just just hold on just hold on i'm coming. báwo ni wọ́n ṣe máa wá sílé ìrìn tó yàn ní pé mi ò ń rárá rárá. yìí sọ pé òun lọ sẹ́mínà báyìí mi ti mú eyín ṣe ni honestly i'm missing you already. ọmọ mi ti ẹ ẹ mo fẹ́ kó ọkọ mi jọ i will make it up to you next time a máa jọ lọ sí sẹ́mínà yẹn trust me. <laughs> onírọ̀ nìyẹn ló ṣe máa ń sọ all the time yìí pé tó bá ti ń lọ sẹ́mínà mo máa tẹ̀lé lọ anyway èmi ò tiẹ̀ ní fọkàn mi síbẹ̀ because mo pọ́n tán mi ni but tó bá ti ń jáde ní báyìí máa pààkì ẹ̀rí báyìí mo lọ ṣeré lọ́dọ̀ mọ́ mi. Ah, ah, kí ló dé sílé ń bó ẹ̀jẹ̀ ni ẹ eh, kò sí wàhálà bí a yẹ kí n gbọmọ ìfẹ́ ìyẹn máa náà eh, eh, ìdá. ọmọ ọ̀dọ̀ kẹ àmì ìrìnà ọjọ́ tó lọ má gbé yẹn wá mi tiẹ̀ fẹ́ gbọ́ rárá ah, ọmọ ọ̀dọ̀ mi ìfẹ́ o jọ ṣé mo sọ pé iṣẹ́ ilé ti sú mi rìn. ẹ bí a yẹ pé mọ́mí kí wọ́n máa dùn tiẹ̀ yẹ tún kọ́. Ah, no no no <laughs> má wọrí má dàrí láàmú kó kàn fẹ́ lọ sọ́dọ̀ mọ́mí pé kí n kàn lọ́wọ́ fara mọ́ wọn díẹ̀ ni. Mm, mm. díẹ̀ ni díẹ̀ ni. kò jọ tó padà sí ìgbà padà. o ṣe kí n bí ẹ máa gbọ́ pé o ti rìn kiri o yẹ kí ni kẹ̀kẹ́ nǹkan ọmọ kò ní láìkẹ́ o. just walk. èmi rò pé bóyá kì í fi lára balẹ̀ tẹ́lẹ̀ mi àmọ́ ńgbà tí o fẹ́ gbọ́ yìí eh, kò sígbà tí máa kọ lù. wà á o lè ti sọ̀rọ̀ o ti dọ̀rọ̀ lẹ̀ o lè ti ń lọ náà nù má ṣe lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ kó máa ṣe sùúrù kan. kí n máa ṣe sùúrù. ẹ wo ọ̀rọ̀ tí yóò tiẹ̀ kì í fẹ́ yé mi rárá torí tó bá ń sọ̀rọ̀ síwájú ẹ máa sọ̀rọ̀ wá sẹ́yìn ni. èmi tó bá ń sọ̀rọ̀ lọ́wájú èmi ń sọ̀rọ̀ lẹ́yìn sórí mi ò pé mọ́ nìyẹn àbí o mọ̀ pé insult ló dọ́gbọ́n pass sí mi yẹn ṣé nítorí pé mo kàn gbà ẹ́ nímọ̀ràn ìpè ah. báyìí ni o ṣe báyìí ni o bá ṣe ló wá gbé bọ́pà sí insult sí mi. ẹ jọ ṣé ìmọ̀ràn tẹ́yìn gbà mí yẹn ṣé ìmọ̀ràn tó dáa ni ṣé ìmọ̀ràn kẹmọ má mi ọmọ láyé lẹ́yìn gbà mí ni àbẹ̀wò kó lè dùn mí torí pé ẹ ti jẹ dòdò ẹ lè so dòdò mọ́ ṣebí tí àwọn ọmọ yẹn bá ti travel ara yín ra jeans bọ̀ ara ṣẹ́ẹ̀tì ara pẹ̀lú sí ẹ nílé sòótọ́ ọ̀rọ̀ àwọn ẹ má wọrí alátiṣe mi ló máa máa ti ṣe. Hmm. Okay. Ah, eh, torí tí ni mo ṣe gbé juice bẹ̀rẹ̀ mú ni. ọ̀bọ̀n jẹ́ lè wá jẹ́ ń bì juice ni kí wá jókòó kí máa ń lójoojúmọ́ báwo ni ò bá ṣe dùn tó káìpẹ́ àwọn ọmọ yín wà níbi tí mò ń bá wọn ṣe rí jẹ́ mú kí wọ́n máa jẹ. má kí lẹ sọ. etí ń dùn ẹ ni bruno níkẹ ó ti pé ọdún kan báyìí tó ti fi ọmọ mi ò lóyún ò bímọ jọ ṣé ilé ọmọ ẹ ti bàjẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan. Ah, mọ́mí kò lè rí bẹ́ẹ̀ ṣe rò kẹ́ ẹ máa wò ó ṣe pé bóyá ọmọ òun ò ní bí ṣùgbọ́n gbogbo náà la mọ̀ pé ọlọ́run ló ń ṣọwọ́ uh-uh. ó lè máa ṣe lásìkò tiẹ̀. èmi ò mọ̀ pé ọlọ́run ló ń ṣọwọ́ jọ nítorí ọlọ́run ọba ni mo fi bẹ́ẹ̀ o má fi nù mí mo mọ̀ jẹ mi ò tí ì rẹ́dí àti bẹ́ẹ̀ fa wàhálà ni o bó tí wàhálà bá dé wàá wá bó ṣe máa lóyún tó máa bímọ trust me. wọ́n mi kò dẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ o kó wèmí náà kì í bímọ ọkàn fún àsìkò náà lójú báwo ni mo ṣe rò ó arínúròde olùmọ̀ràn ọkàn hmm? wo mo fún ẹ ní oṣù méjì tí ò bá ní oyún àbí kó bímọ you are a gunner ìgbẹ́lẹ̀ àfẹ́wé ó ti lọ jàtijàti. wá kí wá jẹun kó bá bọ́ mi nù. ṣe bí wọ́n ní èèyàn kí mo lówó ajá kò nà ni káàtì ẹ̀gbà wípé ọmọ bó ní kẹ̀ṣẹ̀ ṣe bí wàá dẹ̀ fẹjọ́ sùn nìyẹn má dẹ̀ bá wí. àjọkẹ́ nítorí pé ojú ọmọ ilé gan-an ni mi ò ṣe bá wí dáadáa nítorí pé ojú ọmọ ẹ̀ ni mo ṣe fílẹ̀ káìpẹ́ mi ìmọ̀ ni kò lè lo ọdún kan nínú ilé ọmọ mi kí ló ń gbà náà apá òláwẹ́ ajẹ́ ó korò kí wàá ní gbónẹ́sì síbẹ̀síbẹ̀ náà ètò ṣe ẹ̀ náà pọ̀ ó ṣé lọ́mọ yẹn sunkún wálé tí ò bá sunkún wálé ọmọ àlè ni ah, bẹ́ẹ̀ ni àjọkẹ́ ó jókòó sílé òde sùn lọ ọmọ lọ́dún kan nílé ọkọ kò bímọ òde ní nǹkan kan ṣe tó jẹun wòran ah, ah, ó sùn àṣàbí èmi kọ́ ni mo máa fún lóyún ṣé ó yẹ kéèmí àti ẹ̀ka jọ máa gbàdúrà kí Ọlọ́run tètè dá wọn lóhùn ìwọ ni kò gbàdúrà o ṣé a mọ̀ bóyá ẹ ti balẹ̀ jẹ́ ẹ jẹ́ ètè jẹ́wọ́ fún wa ká lè daṣọ ro yín ìjọ balẹ̀ jẹ́ bíi ti báwo ṣé nígbà tó ń gbé lábùjá ṣe mọ̀ nǹkan tó ń ṣe ṣé mo mọṣẹ́ tó ń ṣe lábùjá bóyá gbogbo ètò yẹ kó ti fi lóyún ló ti fi ṣòṣì káàkiri nínú àbújá ẹ wá gbé kóòfò ẹ wá gbé wá fọmọ mi. àjọkẹ́ àṣàbí. àjọkẹ́. tọrọ bí ìsọkúsọ ni ọmọ Bóníkẹ́ tó ṣe ẹ̀rùn mọ́ mi ni ó rẹ̀ ń ṣe bí àlejò ó ń ṣàlejò sí ẹ̀ náà ó yẹ kó ti mọ̀ wá wọn after all mi mo fẹ́ ẹ̀rí pẹ̀lú ìlàjọ ń gbénu lé mi pẹ̀lú ìlàjọ wà àwọn kan ló fẹ́ sínú lé náà ṣé àwọn ló gbé sínú lé mi èmi ṣáà mo gbé sínú lé mi dẹ̀ complain wọn ò lè lé ẹkún bíbá yìí náà. wo má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fàkùkù tó ṣe ń sọ̀rọ̀ yẹn ó kàn jẹ́ kó máa rẹ̀ mí sára sí mi mi ò ṣe mọ́ mi tòótọ́ àmọ́ mo bí mọ́mì ṣe máa ń wo gbogbo wa tiwọn ṣó o lérò pé mi ò mọyì obìnrin tí mọ́mì lé lára ẹni tí wọ́n gbà kó fẹ́ tẹ́pẹ́ ṣe náà máa ń complain all the time ṣá kọ́ tó wá sọ pé ok o èmi làwọn fọwọ́ sí pé kò fẹ́ mi o. mo bó ní kẹ àwọn yẹn nìyẹn gẹ́fìn lásán náà àwọn yẹn náà ìyàwó lé ni wọ́n abẹ́rẹ́ tẹ́dẹ̀ ló kún dì. ṣé mọ́mì rò pé abẹ́rẹ́ mi ló kún dì ṣá tó bá pé wọ́n rò bẹ́ẹ̀ ni wọn ò ní máa ní mí lára wọn ò ní máa fìtínà tì mí wọn ò ní gbé gbogbo ìgbésẹ̀ tó ń gbé yẹn tọ́pọ̀ àwọn ti ẹ̀rù débi pé bí mo ṣe wà yìí o ọmọ ọ̀rẹ́ àwọn ni mo jẹ́ iṣẹ́ náà wọn máa ní sùúrù pẹ̀lú mi bọ́ irọ́ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀. mo wà kí wọn ṣe mistake bẹ́ẹ̀ náà sọ fún àgbàlagbà bá ṣe mistake ó ní bá ṣe lè bá wọn sọ̀rọ̀ a lè dédé sí wọn níyàwó kọ́mọ náà parí wọn fi bọ̀ mo promise pé màá bá wọn sọ̀rọ̀ everything máa wà okay máa bí ojú tó tọ́ ṣùgbọ́n I love you má bínú má bínú ó ṣe ọ̀pọ̀ bínú mọ́ yà á jẹ́ kí n bẹ̀ mú kọ̀kọ́ àmì fìtìkù kó má mọ̀ lára ẹ̀ gbójú sókè náà ó ṣe. gbogbo nǹkan tó sọ pátápátá ló yé mi ṣùgbọ́n fẹ́ kò mọ̀ pé ọkọ ẹ̀ kọ́ ló àwọn ẹbí ọkọ ẹ̀ kọ̀ọ̀kan ló nílé tó bá yá òwe fífi àparí ìṣòro àlejò náà máa pa fún yín gẹ́gẹ́ bí ọkọ ẹ ti ṣe ń disturb ẹ pé kò lóyún kò lóyún. àmọ́ ṣá ọgbọ́n òdìgẹ́ ìmọ̀ òde káyọ̀ pẹ̀lẹ́ ṣọ ìgbà tá a wá ń ṣe tá à ń ṣe tí ò dóyún kọ ṣé mo máa lọ ra oyún ni. ẹ máa gbọ́ ọmọ bóníkẹ́ àìrìn ìjìnà láàyò abúkẹ́ ọ̀kẹ́rẹ́ tó bá rìn dé ibìkan ibìkan wàá rí ibi tí wọ́n ti ń fi odidi ọmọ olórí etí ọ̀rẹ́ mi kí ni wọ́n fẹ́ ṣe báyìí. Eh, ṣé ìwọ àti ọkọ ẹjọ́ rí doctor from time to time. of course yes in fact several tests láti ṣe wọ́n máa ń sọ wípé àwa òkè náà ni wọ́n á ní kò sí nǹkan kan. èmi ń rò pé bóyá ká fi òrè lo àwọn àgbà. àwọn àgbà sáàbù. tí ò bá máa dé oníbìkan tèmi lè mú ẹ dé. gbọ́ arábìnrin bó ti jẹ́ lọ́rẹ́ rẹ ti sọ̀rọ̀ ẹni bá ń wọ́n mi èsùn àti pé sẹ́yìn o mọ̀ pé àdúrà ṣe kókó nínú ìgbésí ayé ọmọ adarí wọn ni eh. èyí tó wá ṣe pàtàkì jù bẹ̀ ni pé òòsàn òkè òkájò. bàbá èmi náà sọ fún un mo ṣàlàyé fún un bẹ́ẹ̀ náà làwọn doctors ń sọ pé kò sí nǹkan kan tó ṣòwò àtọkọ ẹ̀ kò sí nǹkan tó ṣe wọn kò sí nǹkan tó ṣe wọn kò lóyún débi pé wọn máa bímọ. Hmm. Hmm. èyí ò túmọ̀ sí pé béèyàn bá dákẹ́ tara ní ìbá ní ìdákẹ́ ni. ó ti sú mi wọn bẹ wo ti dé orí góńgó ẹ̀mí mi báyìí torí pé iye okú mi kò jẹ́ kí n sinmi hmm. ẹ wo wàhálà ní láàárọ̀ ọ̀sán alẹ́ ní òtẹ́ẹ̀lì sùn kí n díjú gan. yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà fi sírò ara yín kíyàwó ọmọ yín ọmọ bímọ kẹ́ẹ̀sì mọ́ wọ́mọ́ ọmọ ṣé ẹ̀ ní níyàwó kò sí láburú hmm, bẹ́rù bá kan òkè tó kanlẹ̀ ó tún níbi àtúngbé ká ọkọ yín kọ́ ẹ̀yin oore tèmi ò fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ kọ́kọ́ yín wá torí kí n tó ṣiṣẹ́ fún irú yín á béèrè lọ́wọ́ ọkọ yín ṣé pé lóòótọ́ ló fẹ́ kí ìyàwó òun ló bímọ bọ́ bá ti ní han àmọ̀ bá ṣe lọ. ẹ ìgbà wo ni kó wọn àtọkọ ẹ wá wá báyìí. ibo ọba ti wù yín ni àmọ́ ẹ má jẹ ọ̀pẹ nítorí pé mi ń rí ìrìn àjò ìrìn àjò tí mo sì ń sọ yìí ọlọ́jọ́ gbọ́rọ́ ni o àbí kí n pọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣe é ṣe kó tó ṣùpá méje àbí mẹ́jọ ní tó dé. ẹ wo tí wọ́n ti dé ní báyìí máa lọ bọ́kọ mi sọ àjọ máa dé bíbá yìí ni hmm. tó mọ̀ pé bóyá ń ṣe mí ló ṣe ń ṣe ọkọ mi. Hmm. èmi ò ní tí ìgbà yín gbódìgbà ń bá fojú mi rí eh, tọ́gbọ́n wa ní ká máa bá ṣẹlẹ̀ ní sọ pé bí ti ń ṣe ní ń náà nù. Hmm. ṣé bàbá kò ní pẹ́ ọmọdébí just tell me. Eh, wọ́n ti rí i ẹ ṣe sà. ẹ ní káwọn tí ń gbé lẹ́nu ọ̀nà kékeré ó kàn wọlé. ọlọ́run máa ṣàánú èèyàn o kọ́lọ́run gbà lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni tí a aṣọ wọn ni kò wá tẹ̀lé àwọn lọ sílé oníṣègùn ṣé níkẹ́tì tójú bọ́lé kiri ni. mọ́mí mọ́mí kò sí nǹkan tó bá rí nǹkan tó sọ kò sí gbèdé ń bẹ́ẹ̀ wọ́n lè rọmọ bínú nǹkan tó ń bá rí mọ́mí. ẹ gbàgbé Fọládé ṣé wọ́n ti sọ ẹni dìdìrín ni wọ́n ní kò wá tẹ̀lé àlọ́ sílé oníṣègùn láì ṣe pé lọ́wọ́ ṣe é jo let me remind you ṣé o ti gbàgbé pé o ti fúnyàn lóyún rè èmi máa mú bí ẹ ṣe ṣé o ṣe rántí. mo rántí mọ́ mi bọ̀ uh, ìgbà yẹn nìyẹn kò sí kan tí ò lè ṣe láti gba ẹsẹ̀ síta wáyé mo mi kò dé mo wọn pé kò sí kan tó tó bad in pé kí n jọ ọ débi fún àfààní àwọn méjèèjì láti lè bímọ mi mọ mi try not to understand. ẹ gbà mí wá gbọ́ mi tó bá yẹ pé mi mo bí ẹ lóòótọ́ ó ò gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ síbi kankan o bẹ́ẹ̀ mo sọ fún mi má tẹ̀lé wọn lọ sí ibi kankan kò sí wàhálà màá kọ́kọ́ lé ẹlẹ́yọrọ lọ́nà kí n tó fàbọ̀ sádìyẹ. mọ́mí. mọ́mí kí ló dé gan-an náà kí ló ṣe kí ló dé tẹ̀ ní mi lára ah, ṣe fẹ́ parí fún ọ̀tọ́ mi ni àbí kí ló dé gan-an náà ẹ̀ ẹ̀ dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ yín ẹni kó ṣàlàyé fún yín fúnra rẹ̀ pé èyí ọ́fíìsì mélòó láti lọ lórí ọ̀rọ̀ àrẹ̀wọ̀ bí yìí ó tún wá yá o a ní ọ̀nà àbáyọ òde òpá fẹ́ yan pẹ́pẹ́ sẹ́ o wọn ò lè mọ́mọ́ tí yín lọ babaláwo ṣé fẹ́ pa mí ni. níkẹ́ ẹnu ẹ ti wá mú gan báyìí ìyàwó alábẹ́ láwọn àbí kò sí problem kò yẹ tèmi ni pé tó o bá ti lọ́mọ bí fún ọmọ mi màá fẹ́yàwó mi. irọ́ lẹ pa mọ́mí irọ́ lẹ pa láyé láyé kò lè ṣẹlẹ̀ ẹ̀ lè fẹ́yàwó mi fún bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé mi ni ìyàwó ẹ̀ kí ló dé kọ́nà kí ṣọ́ọ́ṣọ́ fi sún mi mẹ́ta ni kí ló ṣe fẹ́ pa mí ni mọ́mí yẹn ti ń sún mi kan ògiri o tẹ́ bá dẹ̀ sún mi kan ògiri máa yíjú padà sí yín ah, àpọ́nlé lọ́wọ́ ń fẹ́ nà ó torí pé ẹjọ́ rẹ̀ mọ́mí mi àti pé ẹjẹ́ ìyọ̀kọ mi ó ní mo ṣe ń pọ́n yín lé. Ah, jọ tí ò bá jẹ́ ọmọ ọ̀rẹ́ mi àbí tó bá jẹ́ ìyàwó ọmọ mi kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ṣe fún mi níkẹyìn wá gbọ́ tí ò bá ṣe wọ́ọ̀sì tẹ́lẹ̀ ni olórí ọmọ àlè ni. Bobby, sabotage Yeah! Sabotage You're walking away. Ẹgbẹ́ mi létí mọ́ mi. Mọ́ mi ẹgbẹ́ mi létí. Má yí pa sí. Kí ló fẹ́ ṣe? Ọ̀dẹ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́. Ẹ bó ṣe rí. Tó o bá ti lóyún ọmọ kúrò nílé ọmọ mi ni, èmi ni bí ọmọ mi. bá Fọlábí kọ́ ìtì ẹ̀. ṣé bọ́lí tájà bá ń sinmi ó yẹ kó mojú olówó ẹ̀. màmá Fọlábí ti wá ṣe é tẹ́ báyìí ẹbí kan máa jọ lójú bí èèyàn bá fi ara ẹni pegi tá bá ń wo dànù kò léèwọ̀. ewu màá mi ó ti sú mi mi ò lérò pé mo lè fẹ́ Fọlábí mọ́ ewu ìyá yẹn kùn mí lára ni wọ́n ti fẹ́ fi ayé sú mi. kí ló sọ lẹ́nu náà kò sú ẹ wá sọ fún mi ṣé ìyá Fọlábí ló fẹ́ ni àbí Fọlábí ọ má gbóúnjẹ alẹ́ sílẹ̀ kó ló gbòjẹ ọ má jẹ́ kí ilé ẹ̀ dínà onílé. kí wọ́n fẹ́ ṣe màámi kí ni mo fẹ́ ṣe ìyá Fọlábí mi kò fi mí lọ́rùn sílẹ̀ gbogbo ọ̀nà mo yẹ máa jáde ilé ọmọ ẹ̀hún ló ń gbèrò wọ́n ní dandan pé kí n lóyún mo dẹ̀ ni mo ti gbọ́ ó dà ọ̀nà àti lóyún lélẹ̀ wọ́n sọ pọ́nà ò gbà bẹ̀. ọkọ mi ó mọ tó máa ṣẹlẹ̀ èmi àpè Fọlábí má bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ má sọ ní kókó má jẹ́ kí ìyá ẹ̀ sọ dìgbèwò dání ah, ah, ṣùgbọ́n láyé rẹ̀ kí ló ṣe màmá Fọlábí gan náà. ṣe rọ ni mo ní ṣe lọ́nà pamọ́ ẹni gbogbo ìgbésí ayé ọmọdé yìí ló ń control after fi sílẹ̀ náà tó bá fẹ́ jẹun wàá mọ́nítọ̀ ẹ̀ tó bá fẹ́ mumi wàá mọ́nítọ̀ ẹ̀ tó bá fẹ́ wẹ̀ wàá mọ́nítọ̀ ẹ̀ tó bá fẹ́ gba contract wàá mọ́nítọ̀ ẹ̀ why fọmọ ìlọrun sílẹ̀ náà ó ti mature tó náà. afọláyọ kí ni ìṣòro ẹ pẹ̀lú ẹ̀gànná kí ni ìṣòro ẹ pẹ̀lú mi ṣé bèbí mo gbọ́ ọmọ mi mi ìlẹ̀ lágbèmí sílẹ̀ kí dáàbò kókó wọ̀. shut up that is the only thing i got left. so kí ni ìtumọ̀ èmi mọ bàbá mi èmi mọ bàbá mi èmi mọ bàbá mi oní bàbá mi tó bímọ fún ni kàtó bí atófò ẹ̀yẹ obìnrin ẹ̀ní èmi mọ bímọ mi èmi mọ bíbọ mi tó bá dẹ̀ di ká máa náwó lórí wọn ẹ̀ní bàbá ẹ̀kọ́ bàbá ni kó mọ́ wá why that èmi ò sọ pé ìwọ kọ́ ló bímọ ẹ listen jẹ́ kí n sọ òdodo fún ẹ òótọ́ ni pé bí ọdẹ bá ròṣẹ́ tó ròyà tó bá pẹ́ran jẹ kò ní fẹ́ fún yàn jẹ agreed mo mọ̀ pé abímọ rẹpẹtẹ tó pọ̀ kó tó kú òun nìkan but that is not to say wípé kàmájẹ ó live life ẹ. èmi ò ní kó má live life ẹ o ṣùgbọ́n mi ò ní kó má live life ẹ àmọ́ kó má pa mí ní ọmọ òun ló ti gbọ́ yẹn. àjẹ́ wo ló gbé sílé tó ń pọ̀ mọ́ àjẹ́ wo ló wà lágbolé yìí àbí obìnrin bẹ̀rẹ̀ kó má ṣe pa àwọn fámìlì mi ló tún dọ́gbọ́n rán mi sí i. ọ̀rọ̀ mọ́mí sì kan yà mí lẹ́nu ni o ṣé wọ́n ń fi ọmọdé sí ni ẹ̀ ni ẹ́ bóyá kan ti jáwọ́ nínú gbogbo àwọn ọ̀kọ́ báyìí náà. owó ti sú mi o jù tó wá lè tí ìjẹ̀mọ̀ wọn lọ́wọ́ ọmọ ọlọ́mọ gbọ́dọ̀ sún bí ẹlẹ́nu. lọ́rọ̀ jà sọ̀rọ̀ síbi tó rọ̀ wá ìwọ gan ní lọ́wọ́ èyí ń dálẹ̀ ní ọ̀rọ̀ ìhun ló pọ̀ jù ṣé o mọ̀ pé kò ń ṣe gbogbo aṣọ lèèyàn máa ń sá lóòrùn ni ká wí ká fọ̀ o ti gbé gbogbo o ti tébù ẹ̀ síwájú àwọn pẹ́rẹ́ǹtẹ́ jẹ́ ń bá sọ ọ̀rẹ́ mi ni kò ṣe nǹkan tí ọba ń go nínú relationships ẹ̀ ló máa ń ṣe pẹ̀lú àwọn parents ẹ̀ àṣebọ́ bí obìnrin ló jókòó yìí àbí. Um, of course wọn máa náà fi protect mi. ikọ̀ tó ń sọ gan ni èmi ìwà mi ìdè fẹ́ jẹ́ kí gbogbo nǹkan tí bá a ṣe kó máa kó máa gbẹ̀yìn wọn lọ fẹ́ kó máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. come on ó yàtọ̀ kò ń ṣe gbogbo nǹkan tó máa ṣe báyìí lọ́wọ́ máa tébù síwájú àwọn parents ẹ̀ ah, ah. no wàá fọpọlọ sí ni now ah, ó ń ṣe bébí ó ti mature tó now. àdéhùn ní kinní ó jẹ́ ń sọ fún ibi tọ́mọ ẹni kò gbóhùn lọ kò tẹ̀lé lọ àkì mọ̀ ọlọ́run lè tilẹ̀ gbàdúrà ẹ̀ méjì. ẹ wo ọkọ fọlábí ọmọ ṣe pàtàkì ọmọ ṣe kókó ọmọ lè rè ìgbéyàwó ẹ tíráì lọ́ọ̀kì yín là. gbólóhùn àti. mo àti lọ sọ́dọ̀ mọ́mí látàárọ̀. so kò ní wálé lálẹ́. mi ò sọ ọmọ ò lè sọ òun gbogbo àwọn àlè o. Hello, Fọlábí. Hello, ìyàwó mi. Ṣó ṣe bínú náà ni? Ara nìyẹn. Mi ò máa bọ̀ wálé. Rárá, mi ì wá sílé lálẹ́. Jẹ́ kí n ṣe fara mọ́ mọ́mì díẹ̀ ṣẹ̀jọ́. Ok, ok, nítorí ok, ṣó ṣáà máa wálé lọ́la. Ẹ o mọ̀ pé mi ṣì ń bí mọ̀mísí lọ́wọ́. So mo rò pé tí n bá wá sílé nísìnyí kó má di pé wọ́n tún máa lọ ṣe nǹkan míì mi. So mo wá rò wípé bóyá tí ọkàn wọn bá lọlẹ̀, màá wá sílé kí omi tó lọ ẹ lẹ́kọ̀ọ́ náà wà mí bá oníbẹ̀ kí máa kí ẹ. ìyàwó. má bá mi kí àwọn náà sọ pé mò ń kí wọn. ok ok take care dábàá. all right take care. ṣe ni pé mo gbà láti fẹ́ Fọlábí ni àbí ṣé mọ̀mí ti sáré gbàgbé pé àwọn fẹ́ẹ́ tẹnu adìyẹ pa síbí báyìí kí n tiẹ̀ tó gbà sí wọn lẹ́nu láti fún ọmọ wọn. Tèmi. Hello ọ̀rẹ́. Hello ọmọ Bóníkẹ́. Kálẹ́ ṣọ̀wá pa. So báwo wà ní nísìn? Ìgbà wo ni wà àtọ́kọ ẹ máa wá bá mi ta máa lọ Ah wo a lè lọ síbẹ̀ mọ́. Ah. Kí ló dé? Mo mọ́mí Fọlábí ṣe ló ń pariwo mọ́ mi wọ́n ń bú mi náà ń sọ̀rọ̀ pé mo ti bẹ̀rẹ̀ sí ń tojú bọlé pé bo ni mò ń mọ́ ọmọ àwọn lọ. Ṣé ọkùn Fọlábí sọ fún mọ́mí wọn ni? Fọlábí náà ló sọ fún wọn. ok ok farabalẹ̀ jẹ́ kémi pé bàbá kí n ṣàlàyé fún wọn nǹkan tó bá sọ màá pè é padà láti jẹ́ ká mọ nǹkan tá a máa ṣe. ok no problem mo ṣe díẹ̀ jẹ́ kí n mọ bó bá ṣe jẹ́ all right ó ṣe. Ah, my god irú kí wàá lè lè báyìí kí ló ti máa ń ṣàwọn ọkàn yìí gan ṣé gédé ọkùn Fọlábí ẹ̀ wọ́n lè dá take decision for wọn without telling his mom. ah girl. wọ́n the man, the man is the head of the family. Lemi, ṣé mo ní ká fi egbò ká fi ṣe gbò léèmí wa ká jẹ ni mo ṣe ní kí ọmọ mi lọ fi ọmọ bóníkẹ ṣe bí kábàlì má jìyà láfíyá má jìyà lọ́fà èmi lọmọ bóníkẹ́ fẹ́ máa fi ṣe gbáàkó lẹ̀ ó dà ẹyẹ ẹdẹ ló ń ba àtọ̀ tẹ́lẹ̀ ẹ jìyẹ ló máa ba àtọ̀ nísìn. arábìnrin take it easy now ó ṣe gbẹjẹ forí kó ṣe sùúrù fúnra ẹ ẹ wo jẹ́ kí n sáré sòótọ́ kan fún ẹ lórí tó ń bára ẹ fà yìí tó rẹ ni tó ń bájà tó ń bára ẹ jà yìí sórí irun téèyàn bá ṣe fún táyé tó bá mú jẹ O ó ṣeé ṣe kó má lè wọ́ọ̀kì lọ́dọ̀ kẹ́hìndé o ó lè má lè rí iṣẹ́ o. <laughs> ẹ jẹ́ jókòó sí kẹ́ máa wo sí ìtẹ́ wa ní ìlú bá wò ó. kí lẹ̀ ní mọ̀ kí lẹ̀ dá mọ̀ nǹkan tí mo dá ṣe nínú ìgbésí ayé yín òun ló ń lọ yẹn tí mi bá wò ìgbésí ayé yín tí mo tún ìgbésí ayé yín ṣe ṣé inú mi máa fẹ́ ṣe wà nínú. you see ara ọ̀tá sọ ni ṣe bí ìwọ wọnú ọlẹ́ ayé mi mm-hmm. mo dẹ̀ dá ẹ láyè ihun tèmi gan sọ fún ẹ gangan nìyẹn fi ọmọ ẹ àtìyàwó ẹ sílẹ̀ kóun náà control life ọkọ ẹ ẹ jẹ́ sórí ó possible kọ́kọ́ àtìyàwó gbara wọn mọ̀ràn bí kì bá tiẹ̀ ṣe mọ̀ràn ló gbà mí kò bá jẹ́ pé òun pàṣẹ kó má control life mi yes fine wá fi ọmọ ẹ sílẹ̀ kíyàwó ẹ náà control life ẹ nítorí pé nígbà táwọn òbí tèmi wà láyé wọn control life wa o. nígbà ayé àwọn òbí tiwa nìyẹn ayé titiwa la wà nísìn twenty eighteen ni mo wà nǹkan tó bá mi wọlé ṣe fún ọmọ mi má má ibi tí bẹ̀sẹ̀ ìmọ̀ tó kàn ní. mọ́mí mọ́mí má ṣe báyìí ẹ jẹ́ kí n tẹ̀ bá sọ̀rọ̀ ẹ fún mi fún mi jọ̀wọ́. mo ní o lè bá sọ̀rọ̀ pé kó padà síbi tó ti ń bọ̀. ẹ mú mi tí má tẹ̀ máa sọ pé kó padà síbi ẹ fún fún kíkan sọ pé tó bá dọ̀la o máa bọ̀ wálé o. tó bá yẹ pé ọmọ tó lọ́pọlọ ni tó ti ń pè ẹ́ tó ò gbé fóònù ẹ̀ ó yẹ kó mọ̀ pé ó fẹ́ bá wọn sọ̀rọ̀ mọ́mí ẹ má bínú ẹ má ṣe báyìí mọ́mí ẹ jọ̀ọ́ ẹ fún mi fún mi ẹ jẹ́ kí n gbé ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. èmi bá wí ó wá bí lọ sílé ìyá kó sì for now kó wà ńbẹ̀. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú. ṣọfẹ́ náà mi ni ṣọfẹ́ ee bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ pọ̀ bá sọ̀rọ̀ apàdà síbi tó ti ń ló ṣe wá rí o. wọ́n kárọ̀ ẹ̀ mọ́ mi lẹ́nu ni mà. wọ́n kà mọ́ ẹ lẹ́nu. ṣọwọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣá. ìwọ náà wàá dẹ̀ wúra ẹ o wàá pera ẹ ní ọkọ ìyàwó ló wá ń ṣòro bí èwe báyìí. can't you just decide on your own? o lè make all decisions kankan fún ara ẹ. Ah, ó da gan o. gbogbo ẹ̀ máa tó níyànjú ma. ó bẹ́ẹ̀ tàkó níyànjú tó ìtara ẹ̀dẹ̀ ni. 我走过来，过来。 wọ́n kú níkẹ́ wọ́n kú níkẹ́. mo bọ́ níkẹ́ ìyàwó mi má bínú jọ má bínú má bínú jọ mo fọlọ́ nǹkan má bínú bó ṣe pè mí lánàá yẹn ọkọ mọ́mì ní fún mi wá ọ́n sì fún mi dání ni wọn ò jẹ́ kí n gbé kọ́ọ̀lù ẹ̀ ìgbà tó máa lọ láàárọ̀ yìí ajá nítorí ọ̀rọ̀ yìí náà ni tó fi lọ sílé padà má bínú eh, ohun tó ṣẹlẹ̀ bébí sórí mo ti ṣetán báyìí mo ti rẹ́ẹ̀dì láti lọ sọ́dọ̀ bàbá tó ní ká. bàbá o. Ah, ah. bàbá kan náà tó fẹ́ bá wa wọ́nà bá ṣe máa ń bọ̀. ọmọ ti travel. Eh, ti travel. Hey, hey, travel. ìgbà wo ni màmá dé padà. inú gbogbo tí bàbá máa dé in fact ó sọ wípé àwọn gan mọ because ìrìn àjò táwọn rí ọlọ́jọ́ gbọ́rọ̀ ni. ọjọ́ gbọ́rọ̀ mi kiri ẹ o máa ń bí ọmọ ọmọ tó ń ṣe tó bá wà rí bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run aṣọ́nà mi ọlọ́run aṣọ́nà mi gbogbo òun fi bẹ́ẹ̀ lójú pé láti sin ìlọ mi ní ẹ fà nǹkan tó bá ti láàrin wa mi lè gé mú mi mọ ẹni tí mo bá ní ara wa lájọ máa sọ tẹ. má sunkún o má sunkún o má sunkún o jọ. sókè sókè má bínú pẹ̀lú ìjọ tó ìjọ lọ́hùn má bínú ẹ̀rọ. irú àlọ́ pa àṣàbí wọ́n ti tó dé bọ́lọ́ṣà ọmọ tèmi lọ́wọ́ kò sí bàbá àlẹ́ ní tó máa bọ̀ akínọ́dé lọ ṣọ́bí ṣọ́bí mẹ́ta ni ó lè fún ọmọ ẹni sẹ́kùn tó kọ́ ṣàyẹ̀wò. á jẹ́ ìwé rẹ̀ wọ́n lọ ṣe àjọkẹ́ ìwé wọn lọ́wọ́ ṣe ṣé àìsàn pẹ̀lú ọmọ tó bí lọ́lọ́ bí wọn wọ́n jẹ́ kí sọ pé wá mú ọmọ kúrò yín báyìí mi ò fẹ́ mọ́ wá mú kúrò bí mo lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ah, ìyàwó mi ti wọlé bẹ́ẹ̀ mo sọ fún ẹ ìyàwó mi bẹ́ẹ̀ ni ojú òtí ẹ ni àṣà mi mo ní sọ́jú òtí ẹ o fẹ́ ní àwọn ìfọwọ́ ẹ wá ìpolówó tó ti ṣerú ẹ ní dàbí ló ń ṣe mo lè bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo lè bẹ̀rẹ̀ sí ní ṣe. kí ló dé ẹ̀yin arábìnrin náà kí lẹ ń fà tẹ́ ẹ fà tán ṣé ogun láyé ni. ẹ máa ń bèrè lọ́wọ́ ẹ̀rọ ìwé ogun láyé o tó wá sínú ilé mi ọwọ́ ìpariwo mọ́ mi lórí ayé ọmọ mi wọ́n ti ti ọ̀bí ìṣẹ̀sí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní kí wọ́n bẹ̀rẹ̀ kúrò nílé mi o kó wọ́n bẹ̀rẹ̀ kúrò nílé mi. ẹ wo òkú olùtẹ gbé ṣẹ́tẹ̀ ìpè ìyàwó ni kẹ́ bá sọ̀rọ̀ kó kú tẹ́ pa kó má para ẹ̀ nígbà gbogbo hèèmọ̀ hèèmọ̀ tó ń ṣe ó kò máa fọ ìlàgbọ̀ pressure ni. ọmọ kí ló ṣe iná ẹ̀mí kan lẹ̀ ni ẹ wo kò sí mímí kan lẹ̀ níbi kọ̀ọ̀kan o ìjà gbóyè ni kẹ́ kìlọ̀ fún kò lọ́dọ̀ ọmọ mi bí ẹ̀kọ́ ìkan tó rà á sọ ìrọ̀ ló pa ìkan tó rà ọkọ̀ náà bá sọ dọ́ọ̀bù ẹ̀rọ wọ́n ti sọ wọ́n mú ọmọ kúrò mi o wọ́n mú ọmọ kúrò mi kí ló rà tó fẹ́ san. arábìnrin èmi máa ń wí tó mo máa ń wí tó ọgbọ́n tí ìyá ìyàwó ẹ̀ sọ́nsìn ó ní nǹkan tó rà wá san ó mọ̀ tó mọ̀ ẹ̀. ìtumọ̀ kí ni oh. kí nìyẹn mọ̀ àjọkẹ́ kí ló mọ̀ ó kò lẹ́nu ni ọ̀rọ̀ ló ń sọ kò mọ nǹkan kan ìwọ pé padà sì kò bí pé nǹkan tó sọ yẹn o nǹkan tó máa rà ó máa sọ o kó wá sọ túmọ̀ ìpínlẹ̀ mọ́ túmọ̀ ẹ̀ kí nìyẹn mọ̀ torí ẹ̀yin náà lé ẹyẹ nìyẹn wọ́n máa wíru ẹ̀ máa wíru ẹ jẹ́ pé lọ́ọ́ fún jàre wọ́n máa wíru ẹ̀ máa wíru kẹ́kẹ́kẹ́ kó bó ṣe ń ṣe yín lọ. inú mi dùn kọjá yìí ni ìyẹn ni pé àwọn ni màá padà dọ́lọ́mọ láyé wọn náà yókù dá fún bàbá yìí bàbá yìí tíráì gan mo ní láti yọjú sí wọn láti lọ fi ẹ̀mí ìmoore o ah, torí pé yorùbá bọ̀ wípé ẹni àṣẹ lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kò rí lẹ́rù lọ. Hmm, you are right about that there o tiẹ̀ ní láti dúpẹ́ lọ́wọ́ òun gan ni because èmi gan inú mi dùn dèdè pé tán bá gẹṣin nínú mi wọn ò ní kọsẹ̀ mọ́mí ẹ̀ wọ́n sọ pé àwọn ògbè mímì ah mo padà bọ́ lọ́wọ́ wọn inú mi dùn but bíbí mo ti sọ fẹ́ pé kò yẹ kọ́ńpìnì ọ̀rọ̀ mọ́ mi ìwọ náà mọ̀ pé mọ́ mi ṣe máa ń ṣe kò dẹ̀ kí n ṣẹ́jú àwọn náà wọn kò máa ń tàṣẹ́jú bọ̀ ni ẹni wòlé báàbù jẹ́rí tó bá rí mẹkáníìkì tó ń bọ̀ lọ́kàn wo màdìyà ó máa sáré ó máa sáré ni bébì gẹ́gẹ́ bí wọn náà dẹ̀ ti mọ̀ wípé àmẹ́ta ni dáàdì mi àti mọ́mí mi bí nínú àmẹ́ta tó ń dẹ̀ bí èmi nìkan ló kù gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ wọ́n ní láti rí i. jọ̀wọ́ wo bíbí ó ti tó má fi nù mí mu mọ́ jẹ ó bẹ̀rẹ̀ kó máa gba wájú kó máa gbẹ̀yìn àbí ẹ ó tún ti bẹ̀rẹ̀. Ah, kí ló dé gan-an ṣáwọn nìkan ni ẹ wọn náà sọ fún mi wọn náà wo wàhálà tán fòwe ojú mi rí mi ò ṣáà ń ṣe àdòjì wọn tó fi máa sọ wípé àwọn ò mi rí ṣó pọ́sibù kí n lọ pọkọ mi ni. ìyá wa lọ sùn yẹ lọ fojú ẹ kó wá sùn. bàbá máa yẹ sí mi. pé mẹ́ǹkẹ̀ kò ní bínú sí mi mo ti ríbi tí ọmọ ìyá tó ti ń ṣe ọmọ ìyá rí jọ̀ǹ tó lọ lọ́rùn tí ò bá ní ìdí obìnrin ò kí ń jẹ́ kí wọ́n lù. tó bá tiẹ̀ jẹ́ kú mọ́lú a jẹ́ pé kú ló mọ́lú ilé wọn lọ ikú ò ní mọ́lú ilé tiwa lọ lágbára lọ. èmi náà bẹ̀bẹ̀ lórúkọ ìyá ìyàwó ẹ̀ wípé kó má bínú sí wọn ara ọmọ ló ta kò sẹ́ni tó máa ń ṣe tára ò ní gbóná nígbà tí èèyàn bí gọ̀lọ̀tọ̀ adúrú ọmọkùnrin tó ti dàgbà tó yìí tó ga tó yìí tí kì bẹ́ẹ̀ ṣe pé nǹkan kan ló ń disturb ẹ̀ you understand bó bá ṣe wọ náà ó ṣe ṣe kó ṣe jù bẹ́ẹ̀ lọ ṣòtì gbọ́ ẹ má bínú lẹ́ǹkan sí i. gbọ́dọ̀ ti bí ìbínú sá ẹ ṣe gan ni dání ẹ ṣe sá ẹ ṣe mú mi inú mi dùn ayọ̀ mi dẹ́kun pé bá ṣe fẹ́ kórè gẹ́lẹ́ lọ́lọ́run ti ṣe fún wa àmọ́ àdúrà tí mo wá ń gbà ni pé kọ́lọ́n jẹ́ kí n wájú délé. lágbára ọlọ́run a máa dúpẹ́ délẹ̀ àti ẹ̀ ti dúpẹ́ délẹ̀ àwọn òbí ti bí ìwọ wọn ti jèrè ìwọ náà jèrè ọmọ akọ àbíró abo àbíyè ewé ń bọ́ lára di nígi lára bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣọjọ́ kan lọ lágbára ọlọ́run a sì gbóhùn yà á gbóhùn ọmọ ojú gbogbo wa ló máa ṣètò ní ìṣòro wa. <laughs> ẹ wo èyí tá a rò náà lẹ́jọ́ ti tó ẹ jẹ́ kí n wá wọlé kí n lọ ṣe jíjẹ mímu fún yín torí inú mi dùn jù. ara mú mi jẹ́ kí n tẹ̀lé ní kájọ lọ. irọ́ o ní kọ́ndíṣọ̀n ẹ̀ ṣáàrà jókòó ẹ jẹ́ kí mi lọ ṣe. ẹni yẹ kó lọ ṣe ó ṣe ẹni yẹ kó lọ ṣe. ẹni stage mo ṣì wà mo lè ṣe gbogbo ẹ̀ dáadáa. ẹ jẹ lọ ó dà ẹ lọ́la o pẹ̀lẹ́ máa jà pẹ̀lẹ́ o ẹ lọ́la o àfọlábí ẹ wò èmi lọ́lọ́pẹ́ inú mi náà wàhálà àti mọ́mí ẹ̀ náà ọlọ́run bá yọrí ẹ̀ sí dáadáa torí wàhálà ẹ̀ pọ̀ lórí ẹ̀ ó tiẹ̀ ti ń sú ẹ̀ ní pé irú ilé ìwé wò rè dúpẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Àfọlábí mo fẹ́ travel for that long. ó ń ṣe irú táìmù yìí tí àwọn ẹ̀wà condition tó wà ẹ̀ lé ẹ̀kọ́ máa travel kiri náà pé. ó ní láti máa tọ́ ọ̀pẹ rẹ̀ ìsín gangan ló ní ìdẹ̀jọ́ andrew yàtọ̀. bọ́ o serious yóò kàn fọ́ sí o ìkọ́ tá à ń fẹ́ gbọ̀ngàn láti rí yẹn òun bó ṣe fẹ́ gbọ́ ó kú jẹ́ tí àmì máa fẹ́ dàtí pé òun lóyún mo ti sùn láàs. Ah! kí ló ṣẹlẹ̀. but ìkọ́ tá à ń bẹ ọlọ́run fún ọlọ́run ti ṣe é ṣe bí oyún là ń bẹ ọlọ́run fún ọlọ́run ti ṣe fún wa ṣé kí wàá ní ṣé kí wọ́n máa kí mọ́lẹ̀ kíkan máa bá sọ everyday everyday. Ah, ó kàrà o ìyàwó ẹ̀ wo rẹ̀ jẹ́ ká gbé ẹ ti sẹ́gbẹ̀ẹ́ kò jẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ business traveling tí mo sọ fún ẹ pé mo ń traveling. mi ò rárá màá lò tó two to three months àtọ̀ wá kéré jù yàbí four months má dẹ̀ ti kúrò ń bẹ báyìí mo lọ sí Àbújá màá lò tó one month l'Àbújá bàbá máa gbogbo ẹ̀ bóyá bí five months ìgbà tó padà dé five months. ẹ ọ̀rọ̀ lórí owó náà business náà là ń bá lọ. ọ̀gbẹ́ni ní sùúrù ìyàwó àti bímọ kò tó dé ọmọ gbọ́n àti wéyí. mo sì rí ọjọ́ olùsọ bẹ́ẹ̀ bímọ. bọ́ ní sùúrù ṣé o máa sọ pé ẹ eh, eh, darling mo ń travel five months ní wa lò. Ah, báwo ló ti máa sọ báyà ṣé ó possible kí n sọ pé àyàwó ah, mi máa ń travel máa lo five months kò possible náà máa sọ pé máa lo bí i two or three months wọ́n dẹ̀ padà ọtí bá dẹ̀ tí màá dẹ̀ tètè dé tí mo ṣe wàhálà tí mo ṣe tí mo wí pé ó jù máa ọ̀dà sáà pé business náà ni ọ̀pọ̀ ọ̀rọ̀ owó náà ni. ọ̀gbẹ́ni ọláyà o. Hmm. Hmm? náà wà lẹ́mí náà abẹ́ ṣe bó tẹ̀ ju kí n lo bí one week. ẹ ẹ níbi dé màá dùn bá wà o tó bá ń bọ̀ bá bá rántí mú sọ jídá ní kẹjọ wa nìbọn mo ti ní eh. ìsún náà. Ah, bó kálá o hmm. èmi mo jẹ́rìí olóyin kí ló kọ́ ọgbẹ́ni ẹlẹ́gbẹ̀gbẹ̀ ah, rọ́ọ̀sì. kò ní lẹ́kọ̀ọ́ ọmọ sí mi ọmọ máa fún mi. fiyẹ́lẹ̀ ọmọ máa tóbi ó máa rọ̀ ó máa fresh. ìṣòro ló ń tóbi kọ́mọ lẹ́pàá bíi tèmi báyìí ló dáa ju ọmọ ti tóbi ju kò dáa. àwọn dókítà ẹ̀ ń tiẹ̀ lọ gba lẹ́kṣọ̀. ṣé pé ìyá ọkọ ẹ lè jáwọ́ lórí ẹ̀ bẹ́yìn. <laughs> ọ̀rẹ́ mi o ní láti rí ọkọ mi in fact sórí inú mood tí wọ́n wà yìí mi ò rí wọn ní rẹ́ẹ̀rì ìṣe náà kàn yọ ọmọ mi wọn bá mi dọ̀wọ̀ ẹ̀kẹ́ wọn á máa kẹ́ mi lójú kẹ́ mi nímú ah mo wá rò pé irú ẹ̀ la máa máa rí o. àmì o wo i'm not surprised ó ní láti rí bẹ́ẹ̀ ṣé bí nǹkan tó ń ti torí ẹ̀ disturb all this while òun lọ́lọ́run ti ṣe àbí torí oyún ṣáà ni ọlọ́run dẹ̀ ti ṣe o ti lóyún báyìí so inú wọn ní láti dùn ni. ọlọ́run ṣeun gan ni Ọlọ́run jẹ́ kí n ru rẹ̀ kí n lè sọ rẹ̀. ọ̀rẹ́ mi ó ti ru rẹ̀ rẹ́dí so ó ní láti sọ rẹ̀ bó dẹ̀ ṣe máa rí nìyẹn. àmín àmín but ọ̀rẹ́ mi ó hmm? fẹ́ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ó yẹ ká sọ fún bàbá. Ah. kí ni bàbá fẹ́ ṣe sí no i don't think it's important besides bàbá gan see around wọn ò tí ì dé láti travelling tán lọ àwọn numbers wọn ò dẹ̀ lọ so Emi, ò feel pé yẹn wá important gbogbo mọ́kàn kúrò ń bẹ̀ jẹ́ ká gbà pé bọ́ọ̀lù ń ṣe fẹ́ nìyẹn tá a bá dé òpin ìrìn àjò à á mọ nǹkan tá a máa ṣe sí. ìgbà míì tí n bá ro ọ̀rọ̀ yẹn ìṣẹ̀lẹ̀ àyà mi máa ń ṣe kì í àyà mi máa ń já ọ̀ kí ló wá fà yẹn ó jẹ́ rọra wọ́n lè rọra o mo ń kìlọ̀ fún ẹ o ọmọ ni náà yẹ ní state tó wà yìí bó ti gbàgbé all you went through kó tó di pé lè ṣẹlẹ̀ ni kó má lọ wá di pé nǹkan tá a fogún ọdún wá wà wá lọ fi ronú wà fi bàjẹ́ kó ẹ kúrò ń bẹ bí happy now ah, ah, ló fẹ́ fà ronú wo kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. àbí náà èmi mo yẹ fẹ́ kóòpù o because tó bá lọ fún oṣù kan gan lásán mo má mọ̀ lára gan ni ká tó wá sọ wípé òun lọ fún bíi oṣù méjì sí mẹ́ta ah ṣó fẹ́ pa mí ni. Mm, kò sí kòtà fẹ́ ṣe ṣe mo pọ́rọ̀ ajé ni ajé mi ń bá lọ. mo mọ̀ pọ́rọ̀ ajé ló ń bá lọ ṣùgbọ́n wọn náà ti èrè condition tí mo wà condition yìí náà ni problem tèmi. ẹ bí akin kú ni kí mọ́mi wàá dúró tiẹ̀ ẹ̀yẹ tó ń kọ́ bí lórí. ẹ ara ọ jọ tó yẹ náà mi ò fẹ́ wàhálà kí mọ́mi má dúró tì mí wọ́n ní weekend làwọn wá bá wa ṣe weekend dẹ̀ ti tán tó bá ti gbẹ́rù ẹ̀ báyìí tó jáde nínú ilé ìṣe ní káwọn ìran ṣe kíni kán gbẹ́rù wọ́n ètè máa lọ ilé ọkọ wọn mi ò fẹ́ wàhálà o kán má dúró tì mí. Ah, ah wọn ṣe ní wàhálà nítorí nǹkan tó fẹ́ kú ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ oyún tó fẹ́ kú nínà ló ti lóyún ṣé wọn lè máa ṣe wọn lè fẹ́ wàhálà kọ̀ọ̀kan ṣe kú ṣe gbọ́ wọn á tún máa kẹ́ bí ọmọ ni. Eh, kọ́ńdì wọn mú jọ nítorí ọlọ́run kọ́ má ti bọ́ dà rárá mo máa wà òkè kọ́ má dúró ah, ah, ọ. ṣé a máa fojú mi sọ ni. Ah, time time when you get my ọkọ mi báwo ni. ẹ mú wa fún mi. travel tí mo sọ pé pín bẹ́ẹ̀ lẹ mo ti ṣe tó mo fẹ́ máa lọ. ní kíákíá ni. ẹ wò mọ́ mi ní kíákíá ni dé mọ́ lórí bísíǹnẹ̀sì máa ń pè mí ní láìpẹ́ tí ṣe pàpàpà mo lè ẹ bá mi tọ́jú ìyàwó yín dáadáa o. ẹ máa tọ́jú gbogbo wa. ṣé kìí ti máa lọ dáa. wà á ń bì ìgbà ló máa wá dé. Ah, ọ̀rọ̀ bísíǹnẹ̀sì mo ń bá lọ mi ò lè sọ pé ó máa pẹ́ but ó kéré jù máa lò bí i two or three months mo ní pẹ́ mọ́ ìyẹn pẹ́ o àmọ́ ọlọ́run abá mi ṣú ẹ lọ abá mi ṣú ẹ padà àwọn tó fílẹ̀ náà sì lè láyọ̀ ló máa bá ẹ ṣó ti wá jẹun. ẹ mo ti mo ti mo ti wá òkè. tí ìlòmù tó ń travel máa bọ́ níkẹ́ níkẹ́. ẹ rìnrìn àjò wọ́n lè fún ní tíì mu kò sóúnjẹ lé ni. oúnjẹ wà ní ma i'm sorry actually ìgbà tí mo jí láàárọ̀ yìí mi mú bó ṣe ń ṣe mí ṣe ló kàn rẹ̀ mi láti inú wọn á wò pé. ẹgbẹ́ ìlú lọ. èmi mo sọ fún pé nǹkan tí mo fẹ́ tí mo fẹ́ jẹ ni mo wà òkè pẹ̀lú tíì. tí ọkọ bá sọ pé tíì lòun fẹ́ mu ìyàwó alálùbáríkà yẹ kó mọ̀ pé yẹ kóun ṣe oúnjẹ gidi fọkàn kó torí pé ó ń travel ṣe ọwọ́ lè lóyún sí ni torí olóyún ìṣòro ká gbádùn mọ̀ ìwọ kò wá lóyún tó ṣe gẹ̀gẹ̀gẹ̀ ká ká máa pín torí pé lóyún kí lóyún tó ní. bẹ̀rẹ̀ ṣíṣe rí èmi ni ẹ má bínú mà ẹ má bínú mà. ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa ẹ jẹ́ kí tètè máa. ẹyin ta ló máa wà tẹ́lẹ̀ ó aṣọ ẹ lọ aṣọ ẹ bọ̀ pẹ̀lẹ́. ẹ tọ́jú ìyàwó yín dáadáa o. màá lọ ra lọ́nà o. Mami wọ́n mú wá mú wá tí mo ṣe ń ro ìwúdà pé ṣe máa máa bọ̀ lọ́dọ̀ mi o ah, torí pé mi ò sí nílé ni ìyá èdè wà ń bí ìbáyé mọ̀ pé ìyá yẹn wo ọkọ mi ò kí ń balẹ̀ pẹ̀lú wọn wọ́n lè bẹ̀rẹ̀ sí í ni lára ń sìn mi ò dé nílé cope ẹ mọ̀ pé tẹ́yìn bá tún wá tán bá rí yín bóyá tiẹ̀ máa rọlẹ̀ díẹ̀ lára wọn wọn ò ní lè ṣe gbogbo wàhálà tó máa ń fi mí ṣe yẹn jọ. bẹ́ẹ̀ ni màmí ogun yín wò wọ́n yìí wọ́n fẹ́ yọlé ayé lẹ́mí mi mo fẹ́ kó jẹ́ kémi àti wọn nìkan la máa wà nílé ẹjọ́ nítorí ọlọ́mọ mi máa bọ̀ ẹ má pẹ́ ẹjọ́. ó dà ẹ ṣe. àmì ọlọ́run ìyá a máa lọ́wọ́ yìí nítorí ìkéde nítorí àsùnláyọ̀ lánàá àdèjì láyọ̀ lẹ́yìn olúwa ọlọ́run ọba yìí lọ́wọ́ gbọ́pẹ́ kẹ́ ìgbà ẹ̀yẹ wa àmì jésù àtòbí ju ọba ẹ̀yẹ. ọlọ́run ọjọ́ ìmí ìlérí yìí ó jọ ọjọ́ kan tá a lò ní ìgbésí ayé wa àwa àgbàládùn àìpé gbogbo ire tó ti ọjọ́ ìní jáde olúwa ọlọ́run ọba jẹ́ kó jẹ́ títí wa àmì jésù gbogbo ibi tó ti ọjọ́ ìní jáde olúwa ọlọ́run ọba yìí bọ́jẹ̀ kó yà sọ́ọ̀dẹ̀ wa àwa jíjẹ mímu alẹ́ yìí lọ́wọ́ ní wákàtí àti ọ̀wọ́ yìí ẹ̀yin ni ọba olùpèsè òde ọ̀run olúwa ọlọ́run àwọn tó ní wá lára bàbá ni wọ́n lára o àwọn tó ní wá lára bàbá. tábìlì lára tábìlì lára. Ah, ẹ gbà mí kẹ́ ẹ̀ ṣé wọ́n ní wá lára ah, kí ni òkè ṣo ilé ayé ẹ̀ náà àárín ọlọ́run lọ́wọ́ ọwọ́ ní wa lọ́wọ́ wọ́n ṣé ṣùgbẹ́nu ẹ̀ ṣùgbẹ́nu mi. èmi náà rí bẹ́ẹ̀. ẹ bá sọ pé ṣùgbẹ́nu mi ò ṣùgbẹ́nu mi kí ló dé ẹnì kan láyé ẹ̀dẹ̀ jí náà kùtùkùtù ẹ̀dẹ̀ sọ́lé ẹ̀sán lórí ní church ẹ̀wọ́n bẹ̀ sílẹ̀ ẹ̀ pariwo àtòrí ẹ̀dí ìsọ lórí bẹ́ẹ̀ mo ti jí nísìn ìsẹ̀ kì í bá oúnjẹ lórí dáadé tẹ́bù ọmọ ẹ̀wà mi bá ẹjọ́ ń kọrin ẹjọ́ ń ṣe prison àwọn ṣe. kò oúnjẹ. ẹ jọ láago mélòó láago mẹ́fà fẹ́ lọ rù wọ́n ṣé ọ̀rí gbọ́ wẹ̀ wà condition ó lè fi ta ẹgbọ́n tí dókítà sọ condition rẹ̀ yóò fẹ́ pa á ni. ok ó ti ó mọ̀ pé ọmọ ẹnìkan ló máa kọ́ lóyún ní gbogbo ìgbésí ayé yìí tá máa rí ṣe ẹsẹ̀ ló lóyún sí ni àbọ̀bọ̀ àtẹnu tí ò lè ṣiṣẹ́ tọ́wọ́ ìtọ́jú pé lóyún kíní kan kíní kan kí ló wà lọ́wọ́ fún kò bá lóyún kò kàn mí tèmi ni pé kó ṣètọ́ mi ni kó ṣètọ́ ẹ̀ lulẹ̀. èmi náà ti rí bẹ́ẹ̀. bó ṣe ròyìn ẹ gẹ́rẹ́ ni mo ṣe bá ẹ. wá tó bá bẹ́ẹ̀ kó wà lọ́dún máa fọmọ mi ilé ọkọ ẹ̀ máa ń kúrò níbàyí fún ẹ. ẹ máa ń lọ ẹ máa jẹ àwọn ọ̀gùn lè mí kí ló dé lọ́wọ́ ẹ máa lọ ẹ máa lọ lọ lọ. ẹ bá bẹ̀rẹ̀ àwọn náà ti lọ wọ́n lè ká lọ jàre kí ló ń ṣe èṣù. àwọn tó ní wà á lọ àwọn tó ní sọ̀rọ̀ ní wọ́n lọ lọ àwọn máa padà síbi o. ìgbẹ́lẹ̀ kẹwẹ́ kó máa lọ ní dámidámi. ẹ ẹ jẹ́ bẹ́ẹ̀ ni o kò sí wàhálà àwọn náà ti lọ tán a ti lọ tán. àdúrà wa bí ẹgbàá ló jẹ́ fáwọn èṣù. Ah, ah, bẹ́ẹ̀ olórí ẹ̀yẹ mi máa ń tẹ́lẹ̀ pọ́nlọ́wọ́ lórí ìwọ̀n tó máa ń kọ́lé láyé ẹ̀rí ni. ayélujára tó ní àwọn lára bẹ́ẹ̀ lẹ́nu ayélujára nonsense ó bímọ àwa ò gbọ́ nǹkan kan ah, ah. mọ́mí ẹ tí ò gbọ́ pé ó bímọ àwọn olófẹ́ yọjú sí àwọn ìyá ìyàwó ẹ náà wọn ò dẹ̀ yọjú sí wa pé ọmọ àwọn bímọ. Ah, ok o. ta ló bímọ. ń gbọ́ wọ́n ní níkẹ́ bímọ. níkẹ́ o. ìyàwó àfọlábí. níkẹ́ bímọ nígbà wo. Eh, kò yé mi o. nígbà tí ìyá ẹ fẹ́ pa mí lọ́mọ ni mo mú ọmọ mi kúrò lé wá fọlábí ó ní ìyá o ìyá kọ́ ló ní. Ah. ṣé bọ́ọ̀ ló jókòó yìí. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. ṣe bọ́ọ̀rẹ́ mi ni mi ò sọ lẹ́yìn ẹ ojú ẹ̀ mo ti sọ ṣé wàá fẹ́ gbọ́ mi ìyá ẹ fẹ́ kó o bímọ ni kò fẹ́ kó níyàwó. Ah, mummy. àjọkẹ́ kílé tó ń sọ̀rọ̀ báyìí ṣé mi ní fúrere fún mummy ni ojú àánú dé wọ́n àṣàbí mi ò ráyè ẹjọ́ ṣé ẹ fẹ́ gbọ́ mi ọmọ ẹ ò níyàwó bẹ́ẹ̀ ni kò ní ọmọ nínú ilé tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣẹlẹ̀. kí ni ìṣà ṣẹlẹ̀. Ah. bó ṣe jẹ́ gẹ́lẹ́ òun ni mọ́mí mi ṣàlàyé fún yín yẹn. Ah. fọlábí ìwọ kọ́ ni mo bímọ fún un. mo gún kòkún náà mọ sàálògùn kò jẹ́ lúbúlúbú tí ń bẹ lójú ọlọ́dẹ bá kùdé náà pẹ̀lú oògùn abẹnugọ̀ngọ̀ wòmí arábìnrin ọkọ rẹ tí ò wá ó ṣera rẹ ni ẹ nítorí pé òun ni sábàbí àrọmọ bíi tiẹ̀. ègún ah. bẹ lára ọmọkùnrin nípa kó gbé dúdú kó gbé lẹ̀ kó gbá ìrìn kó gbé lẹ̀ gbogbo ọ̀pẹ sì kó lábẹ́ mu tàǹgùn wọ́n ti gbé ìtòjú lè ní olóògùn fún tí òfin rọmọ bí bọ́mọkùnrin ìbọn wá ń bó fẹ́yàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìkẹ́kọ̀ọ́ ò ní sábẹ́ amọ lọ́dẹ rẹ̀ bó ti wà yìí sọ ọgbọ́n tó tọrọ bọ́ọ̀ bá gbọ́ òjò ló lórí páànù olùrò lè rọmọ bí lọ́dẹ rẹ̀. Ah. bàbá ẹ jọ̀ọ́ ẹni tó bá tó nígbà náà là ń sábà ìjọ àwa tí wàá sá wa bá yín báyìí ẹ ṣàánú mi ẹ wò ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni kéde máa wò ìyàwó alárédè mi kí la máa ṣe sọ̀rọ̀ ẹ̀. <laughs> o tó rò bí ìwé alégún ń bẹ lára ọkọ ẹ̀yìn oníyàwó alárédè ni <laughs> bí n bá ṣe nǹkan kan fọmọbìnrin nítorí tiẹ̀ ni o onífẹ̀ẹ́ ah. ọkọ rẹ kan o sì fẹ́ sábẹ́ amọ́ lọ́ọ̀dẹ rẹ ọ̀pá. ọ̀dà kò burú ìwọ bímọ fún un. ó wá lè fẹ́ gbẹgbẹgbẹ̀rún obìnrin tí ọba ti régun ti ń bẹ lọ́rùn rẹ̀ kò lè gbọ́ pa lẹ́yìn ìwọ nìkan. kò tiẹ̀ gbọ́dọ̀ èèyàn mi ò gbọ́dọ̀ bímọ fún òun náà ni. kò sí láburú báyìí abá ti wá bẹ́lẹ̀ báyìí kò bẹ́ẹ̀rẹ̀ iṣẹ́ ní ọbẹ̀ sí tó lè ṣiṣẹ́ ìwọ bímọ fún un ó finú soyún ó fọ̀dẹ̀ gbọ́mọ kan ṣó lè jẹ jíjẹ. a jẹ a jẹ. ó mú mú ó sì lè wẹ wíwẹ̀ ah. ẹ kò sí láburú ẹ mọ múra lẹ́nu bóyá tèmi bá dé láti rìn àjò ẹ á mọ sí yún. Ah, ah, bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó dìgbà tẹ́ bá dé láti rìn àjò torí pé ìrìn àjò tẹ́ sọ pé tẹ́ bá lọ ẹ̀mùgbà tẹ́ máa dé. ó lè tó sùpà mẹ́fà àbó sùpà méje. bàbá ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí. ká ṣe tìmúra wa ń kọ́ orí òun náà wọn ṣe ń dìbò ẹgbẹ̀pẹ̀ tá à ná owó òun sì bù áyá. ẹ ẹ ẹ ló ni. bóyá nǹkan tá a lè. lójú rẹ yóò tẹ́gbẹ̀rún mẹ́wàá. ten thousand. ten thousand lẹ́gbẹ̀rún mẹ́wàá bàbá ẹ wo a ní jù bẹ́ẹ̀ lọ gan bíi tama a ní jù bẹ́ẹ̀ lọ. bí wọ́n bá ti wá ṣèyún tán bá a bá ti wá gbowó pe sápò yòrò tá a pọ̀rọ̀ sápò yòrò tá a parí gbogbo iṣẹ́ ọ̀hún tán tó o jẹ jíjẹ tó o mú mú tó o sì wẹ wíwẹ̀ ọjọ́ tó o bá ti wá wẹ̀ tán bọ́ ọ bá wẹ̀ tán lálẹ́ yìí ọkọ rẹ gbọ́dọ̀ bọ́ ọ ní nǹkan papọ̀ ẹ bọ́ bá ti wá bọ́ ọ ní nǹkan papọ̀ bọ́ ọ bá wá bì lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta káyọ́ mọ̀ kó o ti fẹ́ra kù kọ́ ọ mọ̀ pè mí bàbá mi mọ́. sí lọ́ọ̀fì amùkòkò ní bọ́ sọ̀rọ̀ yín náà ń dá yí lórí gbogbo àwọn ajíṣebí Ah, ọkàn tèmi tiẹ̀ balẹ̀ kówó yẹn wá náà kọ́kọ́ kówó wá náà mo fẹ́ bèrè pé sọ́kàn nínú àlè. ní pé bóyá tó o bá ṣe ti gbogbo ẹ̀ tán bóyá ẹ lè súnmọ́ra ẹ pọ́kọ́ rẹ. ìwọ máa pè é lọ máa pọ́kọ́ ẹ lọ. ó ti lé ó lé méjì ẹ wò ẹ gbà gbogbo. ẹ kò sí lágbóyè abájá ti parí iṣẹ́ tóun bá ti wẹ̀ kó ṣe pẹ̀kì. hello Afọlábí báwo ni ìyàmú wa okay Joshua wà nílé ah that's good mò ń bọ̀ nílé lálẹ́ ẹ̀ eh, mò ń padà bọ̀ sílé lálẹ́ here okay dear yeah mm, yeah alright. ẹ eh, báwo ni. baálé yín bẹ́ẹ̀ lé. ah um, um, ó dà bẹ́ẹ̀ torí bí ètò bá ti parí tán bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ gbọ́dọ̀ sún mọ́ra yín o bẹ́ẹ̀ bá wá láǹfààní àti súnmọ́ra yín ó léwu ẹ torí ó lè fa ìrọ́mọ bíi yín mọ́ títí láéláé. ẹ ó mú tiẹ̀ wá lé. wọ́n máa súnmọ́ra wọn ju bẹ́ẹ̀ sọ lọ́gán. wọ́n ní wọ́n pé lọ́ba arọ́ tàbí ṣùgbọ́n láre mọ́ rẹ̀ èyí tó bí èèyàn bá tó kòròkòrò báyìí náà pẹ̀lú òkòdó rọrọ̀ òkòdó rọrọ̀ tí ń bẹ́nu ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ gbọ́ bọ́kọ yín ọ̀bà súnmọ́ yín lálẹ́ òní tẹ́ bá parí iṣẹ́ yìí ó léwu o ó lè fa ìrọmọ bíi yín títí láíláí. ó mọ súnmọ́ mi lọ. oró ní lórúkọ àti ìwọ òfin ìtajì gan lórúkọ àkọta fáfárẹ lọjà bá délé mọ àkọkọ lọ pẹ̀lú ìgbà ọba ìlú ìjẹun pọ. ń ṣọmọ yìí gan-an ṣé kò wò kí mò ń tẹ wọ́n ni. báwo ni kalẹ̀ kí ló ń ṣe mò ń tẹ wọ́n látẹ̀kọ́ ṣé ò ń sùn ni. yóò sùn máa big mummy ló wà nílé. bàtà wà wà ní kó ṣí gate fún mi my friend jọ mo fẹ́ wọlé. big mummy ah. ní kí n má ṣí gate fún yín máa bígbọ́n mi sọ pé kó má ṣe gate fún mi. bẹ́ẹ̀ni ma èmi. bẹ́ẹ̀ni. Ah, ah. ó dá ọkọ mi ńkọ́. àwọn náà wà nílé. ọkọ mi wà nílé. bẹ́ẹ̀ ma. bígbọ́n mi sọ pé kó má ṣe gate fún mi. bẹ́ẹ̀ ma. èmi. yes ma. alábì òde ẹjọ́ òde gbé kọ́ ọ̀nà amúlò wọn làwọn olè lè wọ́ lọ́hùn. Hmm. Ah! Ah! fọlábí ò tún gbé kọ́ èyí ti bá mi fọlábí ò gbé fọlábí ò gbé kọ́ ah! mo fẹ́ ṣe wọ́n lọ́hùn tí fífa mi fọlábí ò gbé kọ́ mo fẹ́ pé síbò ni mo fẹ́ lọ ṣé mi ò ní sunbí báyìí báyìí lálẹ́ ìwọ lọ ìwọ rínú mi o ìwọ lọ rínú mi fúlọ́ọ̀rì ìgbèkọ̀ ta mo fẹ́ pé mo fẹ́ lọ. ok pe ah, ògbé kọ́ mo ògbé kọ́. Hello, mommy. Ma. Mommy, I'm not fine. I'm not fine. No, actually, ọkọ mi wà nílé, but you call me something kí wọ́n jẹ́ kí n wọlé. Ah, no, no, mommy, ẹ wò. Tí mo ṣe wà yí gbogbo ara mi ló ń gbọ̀n, mi gan ń mi ò tiẹ̀ get ara mi. I don't even know what to do. Mi ò tiẹ̀ rò bí mo lè drive lọ́dọ̀ yín rárá. I don't even think so. Mummy, I don't know. I don't know. I wo, má is yín sọ̀rọ̀ later. Oh. Nike. Past one. Nike, ìgbà tí mo rí kọ́ rẹ̀, mo rí rí ló ṣe. Past one ìjọ ò ló pè mí gbẹ̀yìn báyìí ó wò wá go ni what is wrong with you kí ni gbogbo lè. nìkẹ́ what is going on ọtí ìgbà olùrẹ̀ sí ọtí talk to me now bá rẹ ló pàlàpàlà yìí. what is going on talk to me. do you stop this drop this my friend. Um, um, sorry a moment please. Um, ẹ how long ni lady ti wà Ah, bí. ó tó bí two hours. two hours òun àti talọ́jọ́ wà Ah, no no àwọn nìkan ni wọ́n wà wọ́n dẹ̀ order drinks wọ́n sì wọlé. Ah, um, what do you care for sir. no no no i'm good thank you. okay what's all this. Eh? Nike, what is going on? Kí ló ń ṣẹlẹ̀? okay. You're drunk. I'm finished. You're finished. Oh, just relax. Okay. You're finished. Bami, so talk to me. What is going on? What exactly is going on? Oh, Lolly. Lolly. Ah. Nike, no suku. Ah, Nike. Ah, ah. ah, what do I do? Who's this? Nikki. and so kí ló ṣẹlẹ̀ as in kí ló ṣẹlẹ̀ láì wá. Mm, mo sọ pé mi ò ṣe but you insisted you pay dọdọdọdọ we should do i mean before you got married ìbáwọ̀ ni a súnmọ́ra àgbẹ̀yìn i mean tó ṣe pé mi gan lálẹ́ àná i was i was shocked but i mean. no today we got you mean we did

bó ṣe ṣèmi náà ní ìgbà tí mo fẹ́ bí ẹ ṣàrọ̀rà dédédé hmm. ah. jẹ máa mílẹ̀ jẹ ìjókòó jẹ lọ́wọ́ ìjókòó àwọn àjòkó àjòkó àjòkó àjòkó àjòkó àjòkó àjòkó wáyé láàrin mi àti Túndé òun ló doyún nítorí náà Túndé ló lọ́mọ. ẹ níkẹ́ nǹkan tí òun sọ ni pé oyún tó ní kò ń ṣe tọmọ mi. ẹ Fọlábí jọ ṣé mo sọ lẹ́yìn ẹ̀ ni ṣé bóun ló wà ń bí bàyẹ̀ ìbèrè lọ́wọ́ ẹ̀ látìgbà tí wọ́n mi ti fọ́ mi létí títí dìgbà tó fi padà tó fi bẹ̀ mí tí mo fi wá sínú ilé ẹ̀ even till now jọ ṣe fọwọ́ kàn mí sọ pé ó rẹ̀ fún mi ọmọ ẹ̀ ó yẹ sórí ẹ̀ bí sọ́tún yẹ sósì. ó rẹ̀ mí ni now because mo fẹ́ wà very very careful látìgbà tí mo ti mọ̀ pé à èmi àti Túndé ti jọ lájọṣepọ̀ mo dẹ̀ ti lóyún mo kàn fẹ́ confirm nǹkan tí bàbá yẹn sọ ni. ìdáhùn ah, tèmi bá mi ah, ah, wọ́n ń pè mí. mo ti dáhùn mo ti rúgò. àṣàbí ọlọ́run jọjọjọjọ wọn ń dáhùn ilé tèmi o àjàlá ta ń nà ẹ́ ṣé bí wọ̀nyí náà ni orí bó ṣe bá yí ọmọ ẹ̀ jẹ́ ẹ wo ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pé jù tẹ́ ẹ̀ méjèèjì bá ṣe tán bíbá ẹ mọ bí tẹ́ gbà wọlé kẹ́ gbà mí jáde ó yá ọmọ mi ok. ipa ah. Ah, mọ̀mí mọ̀mí. pé kéèyàn fọ òrìrì fọmọ ẹ̀. Ah, mọ́mí kí lẹ̀ ń sọ yìí. ìkọ́ni ìwé ẹ̀fẹ́ fún mi ṣé ṣé ṣé ṣé kọ́tà ẹ̀sọ́ ṣe ṣé ọ̀rọ̀ lẹ́sọ lẹ́nu yìí mọ́mí. ẹ ẹ ẹ jẹ́ kí ilé ẹ jẹ́ kí ẹ jẹ́ kí dáyà ẹ jẹ́ kí lífà yàrá mo ṣe fẹ́ ẹ ìkí yóò da ẹjọ́ náà tó ń wò da ẹjọ́ náà gbogbo àwọn èyí lẹ́fẹ̀ẹ́ fún èyí lè lé wọn lọ. ẹ kò tó ti fẹ́ jáfa níbi ẹ̀yìn ẹ̀ tún jẹ́ kó tó ẹ̀ fi lọ́kàn balẹ̀ tó tún lọ lóyún fẹ́yàn mi. ọkàn máa fẹ́ kó fara ẹ̀ balẹ̀ níbi tó dé yìí bó bá ṣe wọn lọ́run ló ṣe bá ń ṣe nǹkan yìí jẹ́ ká gbà pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ó ṣe ṣẹlẹ̀ ah. àti pé wàá gbọ́ níjọ́ tí mo ti ń rìn ilé ayé mi mi ò rí obìnrin bíi níkẹ̀ kíyàn ní ọkàn lé kó tún lọ lóyún fálè. wo wo wo wo wo woman yìí bó ṣe ń gé ẹ lọ́wọ́ náà ló ń bọ̀rù ká ṣé kò ti yẹ kí ara ẹ ti balẹ̀ níbi tó ti ẹ̀ bá dé yìí ni àbí kí ló ń ṣe gan. ọmọ ẹ̀dẹ̀ tún gba ìsọ́nà ó tún gbà látàárọ̀ gbogbo ń tẹ̀ ń sọ pátápátá ni mò ń gbọ́ kí ló ń ṣẹlẹ̀ gan kí ni tó ṣe é gan kí ni tó ń gbé tó ń gbìn ó lè ṣe sùúrù ṣe sùúrù o èrò tètè jí èrò jẹ́ kílẹ̀ mọ́ tèrò láwí fẹ́rò pọ̀lú gbogbo gbogbo ẹ̀ náà o ti wo ibi tó ba ilé ayé ọmọ ọmọ ọlọ́mọ jẹ́ dé. bíi ti báwo. Ah, mọ́mí ẹ má bẹ́ẹ̀ lọ dáàdì pé bíi ti báwo ṣé ibi ìwọ la fi ṣe ara wa gbọ́ ibi tán lọ ó ní lára àwọn tí mo fẹ́ àwọn tí mo ti fẹ́ tẹ́ ẹ fọwọ́ ara yín tẹ́ fi lé wọn dànù tẹ́ lé wọn lọ nǹkan nínú wọn ló lọ ṣèkà fún tó pé mi lè lọ́mọ láyé mọ́ wọ́n mi ìrìnlẹ̀ kọ́ọ̀sì ẹ ti bà ayé mi jẹ́ náà. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo dájú ẹ wo ṣé ẹni fẹ́ sọ mọ́ mi mi sẹ ẹ wo mi fẹ́ tàpasọ́ lọ́run mi fún mi fẹ́ wojú yín mọ́ mi dájú ẹ wo màá rí màá rí létà. Fọlábí ẹ fi mílẹ̀ mọ́ mi ẹ fi mílẹ̀ fọmọlẹjọ lọ. àánú ń ṣe mí owó tí mo ní ni mo yá ẹ ọlọ́run dẹ̀ ṣe òbí ju ẹyọ kan yìí náà lọ jẹ́ kó sá lọ mọ́ ẹ lọ́wọ́ ó sọ́ra ẹ ti yá àjẹ́ nìyí nítorí bọ́mọ yẹn ṣe ń lọ yẹn èmi ò mọ̀ tó máa padà wọnú ilé bóyá ó ń travel lọ bóyá ó tiẹ̀ ní fojú rí mọ́ rárá èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ kí ló dé wọ́n ń gé ẹ lọ́wọ́ ó dẹ̀ ń bọ̀ òrùka àníwọ̀ ni oníwọ̀ kọ́ kì í ṣe wọ́kọ́lù wọ́kọ́lù ń balẹ̀ gbogbo obìnrin lọ ní agbe dúdú wa wà ní o ti dúdú jù tọ́ba gbé pupa wá wà ní o pupa jù wà ní orí kan mọ orí kan gbẹ orí kan tẹ̀ orí kan tínrín kí ló dé ẹ ṣe fi ọmọ lẹ̀ kó fẹ́ ẹni tó hùn ìjọ wò la tó fẹ́ pa ìpín ìrẹ́lẹ̀ Yorùbá nítorí àwọn bàbá mọ́nímọ́ní tó máa sọ̀rọ̀ wọn á ní àwọn òbí wa ń fẹ́ ká bímọ ni wọn kì í fẹ́ ká láya why that kí ló dé tẹ̀ fọmọ́lẹ̀ kó láyà kó fẹ́ni tó mú àwọn òbí tó bí wọ wọn jẹ́ èèyàn gidi ni lọ ṣe gbà ẹ́ láyè náà fi ẹ́lẹ̀ ló fi dìwò yìí nínú ilé mi ló fi bí adúrú eléyìí kí ló dé tí wò lè fi ọmọ ẹ sílẹ̀ fílẹ̀ kó fẹ́ni tó mú àbí o lè bí ọmọ ẹ kó tó jẹ́wọ́ náà ló tún máa ṣe ìyàwó ọmọ ẹni láì ṣe òbúkọ òbúkọ ló ń bímọ ló tún fẹ́ ló tún fẹ́ ọmọ ẹ ṣo fi ọmọ ẹ sílẹ̀ ni òbí tó bá yé ọmọ lọ́mọdé tọmọ yìí ò bá wá rọmọ bí láyé jẹ́ kó wà nínú ọkàn ẹ wípé ìwọ ló ṣokùnfà tí ọmọ yìí ò fi rọmọ bí èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún ẹ kí ló dé èmi fọmọ lọ́mọ lẹ̀ bàbá àwọn ọmọ ìṣòro gan nílé. kọ́mọ mi ṣoríire ibẹ̀ ni mo ti wá jẹ̀bi báyìí sìn àbí. ẹ ẹ òun ni ó wá tó ẹ tì ó ń bá ẹ lọ kọmọ ṣoríire tọmọ bá máa ṣoríire ṣọ́nà yẹn ni ìwọ tó yẹ kó lọ sùn kó lọ ronú kọmọ ìmúyàwó wá sílé ó dẹ̀ sọ ìyàwó ẹ̀ ó dàpọ̀ mọ́mọ́ kẹsọwọ́dọmọ ẹ máa bá wọn ẹ máa bá wọn ìyàwó ọmọ yẹn ẹ máa bá wọn ṣorogún nínú ilé. ìwọ nìkan ó ìwọ nìkan tó dẹ̀ ń ṣe ra ẹ̀ aládìẹ ṣí ọ. ẹnu ẹ ló wà ní èmi ò lè wà mọ èkó fi ṣe ọkọ báyà bí máa fi ṣe ní wọ́tẹ̀. kò má ṣe lè mi dáadáa mi ò.